اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك على آل إبراهيم إنك حميد مجيد وبعد السلام عليكم ورحمة الله وبركاته ẹjọ́ àwa tí a ń bẹ́ ń ta ìyá àwátà ń bẹ́ ń tẹ́ dákùn ẹ̀mọ́jà sọ̀rọ̀ mọ́ ẹ̀pọ̀ ọ̀rọ̀ sí tí gbogbo ń bá dé lágbára ọlọ́run ohun ó dé ìta àmọ́ kò sí ìsísí kíkà báyìí ẹ ṣí wíńdò yìí wíńdò tó wà ní ẹ bá wọn ṣí láti inú kóhùn wọ́n lè ẹ bá ní ṣí wíńdò yìí ẹ̀kàn fábáhùn ẹ̀hẹ́n wọ́n lè mọ́ gbọ́ sẹ́ǹgbọ́ mi báhùn àwọn ògbọ́ sáàbí wọn gbọ́ wọ́n dáhùn sẹ́ǹgbọ́rọ̀ mi ẹ́ ẹ̀ǹgbọ́ ọ̀kẹ́ ọlọ́run ṣàánú wa alhamdulillahi rabbil alamin والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد ẹgẹ́ tó ń káàkiri tó gbọ́mọ rẹ̀ lọ́gbà káàkiri ní títíkà káàmọ̀ ní mẹ́bàá pariwo ẹ ti ń sọ̀rọ̀ ńbẹ̀ tẹ́ ń tajà mi àníkà ẹ mọ́ sọ̀rọ̀ ńbẹ̀ mọ́ ẹ kó ńbẹ̀ pápátá ẹ kìí sàsìkò ọjà títà lélẹ̀ yìí ẹ máa bọ̀ nínú ilé ẹni tí ò bá sí ìdí ọjà ọlọ́run ṣàánú wa kìí ṣe wọ̀ kó làbẹ́yàn bá lọ mọ́kà hajj bí ẹ bá parí hajj ọ ó lè ṣòwò èyí tí wọ̀ rárá bí sì lọ náà tó bá hajj ni ní hajj tàmọ́tòrò ni pé kọ́kọ́ ṣe umura ní hajj lẹ́sà àti làwọn máa ń pè òun ò hajj bẹ́ẹ̀ hajj gan àràfá ló fi yàtọ̀ sí ìtàgbé ní òmúra tí a pé àràfá tàwé o èyàn lọ sí ibìkan tá ń pè ní ó gán ní pàtàkì tó fi yàtọ̀ sá Muzdalifa mínà ọ̀rọ̀ àràfá náà ni béèyàn bá ṣe rúmúrọ́ èyàn lè máa tajà nígbà tó ti jẹ́ ara mi rúmúrálẹ̀ àmọ́ bó bá tó lè mi hajj labbaika Allahumma hajjan ní yàmù tẹ́rìwíyà ọjọ́ kẹjọ oṣù kejìlá ojú ọ̀run táàmù sí ìgbòlè hijja béèyàn bá ti lè bẹ̀rẹ̀ rẹ̀ títà àti rírà tún ti kíni so irú ẹ̀ náà la lò ń bí pé béèyàn bá ti wá fún program tó wá gbọ́rọ̀ lọ ó ní sáwóró yìí bóyá ìyọ sáwóró lọ́wọ́ ọmọ òun kìíní ti ń dún wòròwòrò ní pè sáwóró ọlọ́run ṣàánú wa so bàbá ti bẹ̀rẹ̀ ètò báyìí ó yẹ ká pa títà àti rírà tì ìgbọ́dá ètò bá tún ti parí títà àti rírà ó ti ṣe kí ni yóò máa lọ ọlọ́run ṣàánú wa ibi tá a dé súrọ́tù kínú ni súrọ́tù lè kọ́là súra 68 áyà kèlò ládé mẹ́ ní ó lè máa létí kámọ̀ bóyá iná ń fọkàn sí tàbí ká pé wo la kàkẹ́yìn ayà ẹlẹ́ẹ̀kẹ́ ló lẹ́gbẹ́ ẹlẹ́ẹ̀kẹsàn bẹ́ẹ̀ ni wà dú láótúdí hínú fàyúdú hínú wọ́n fẹ́ kó dẹwọ́ káwọn náà lè dẹwọ́ ẹ̀kọ́ ìtumọ̀ oríṣiríṣi ló jáde mẹ́ kó tẹ̀sí ti hàn káwọn náà lè tẹ̀sí ti ẹ̀ ṣe díẹ̀ ìsìláàmù díẹ̀ ẹ́ àwọn ibi tẹ́sìn Islam bá sọ tí ò bá ti bá àṣà ìlú mu tápabẹ̀tì fún àṣà ìlú àwọn aráàlú náà wọ́n bá wá ti Islam díẹ̀ ní kárí babaláwo kó náà wá mọ́ṣáláṣí lọ́jọ́ jímọ̀ káró lóòsà kó náà wá bá wa kí ìdì lọ́jọ́ jímọ̀ nítorí pé ìjọba àwọn náà ń ṣẹbọ ọdún àwọn ìyàwó wa àwọn obìnrin wa àwọn ọmọ wa báwọ̀ ti ẹ̀ lọ́bẹ̀ àfún ẹ̀ láàyè káwọn náà ṣe kí ni ó bá wọn ṣe bí àpẹẹrẹ pọ̀ lu àìtàlè mú jáde so wọ́n ń fẹ́ kẹ́ẹ̀dẹ̀wọ́ àwọn náà dẹ̀wọ́ àbí kẹ́ẹ̀tẹ̀ sí tiẹ́ káwọn náà ṣe kí ni yọ́n fẹ́ sí ti ìyẹn lè sí kúlíyà ayọ́ àlìkáàfìrún ọ̀pọ̀lọpọ̀ aláṣàṣàyàn ní onílé kékúlé ayọ́ àlìkáàfìrún àmọ́bẹ̀yìn bá ìkà ń gbogbo àwọn àti ọwọ́ jàkadì lórí ìrun láàbùdù mọ́tàbùdù láàbùdù mọ́tàbùdù ní ìwọ̀n rí ibẹ̀ ó dàrú bẹ́ẹ̀ bá wọn kéré kúrí àyálẹ̀ká bírùn gbogbo ìgbà wọn ò gbọ́dọ̀ mọ́ wà jàkadì lórí irun ẹ̀yin àti kúlí ayálìkábìrẹ̀ tí ìwọ̀ jàkadì rí lórí irun kúmù ẹ̀yin àti kúlí ayálìkábìrún tẹ́ ẹ̀ tí ìwọ̀ jàkadì rí lórí irun jọkan tẹ́lẹ̀ fẹ́ ké lábùdù mọ́tàbùdù alábùdù mọ́tàbùdù tó dàrú kè ṣẹlẹ̀ sí yín rí abẹ́yìn kan tẹ̀ mọ́ dọ́jì ẹ̀ ike ti yín

من همزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم صيت يا رب آية لك تعطيكم ونسرة الكافرون سورة ọgọ́rùn-ún àti mẹ́sàn-án 109 ọlọ́ni ó yá wí fún ẹ̀rẹ́ ànábì yá ayé alìkáàfìrò mo pè ẹ̀yin kèfèrí o ẹ̀yin ẹlẹ́bọ ẹbọ àti kúfrù ṣíríkù àti kúfrù lọ́dọ̀ àwọn àfá alákìíyà kankan náà méjèèjì tí wọ́n bá ní kéèkì ilé èèyàn tí wọ́n bá lẹ́lẹ́bọ lè èèyàn ìdájọ́ kan náà ní bẹ́ fún alòkòlùd fìnnárì náà ìdàmẹ́ta àlè ìhí ṣàkṣún wàlàmìyàtù kọbílá ayùgọ́rgẹ̀rù gbogbo ẹni ó bá ti jẹ́ kèfèrí àbójẹ́lẹ́bọ gbogbo ikú lérí ẹ̀ tí ó sì túbá ṣáájú kó tó máa pọ̀ ká kú torí bẹ́ẹ̀ yọba túbá ní ó kú ìṣẹ́jú àyá márùn five seconds tó fẹ́ kú tó bá túbá ó parí náà nìyẹn ó túbá nù tó bá jẹ́ kó túbá sáwọ́bàtà nẹ̀sùhà tó túbá yìí tó ṣe kí ni tó mọ ayé ń bẹ́nu lé àrùn ìmọ̀ ẹ̀mọ̀ bọ̀ ní ìtàwájókòó ní wàlékùnmù sálàm àyè ń bẹ̀ atẹ́gùn ẹnu ọ̀nà yọ̀tẹ̀ máa fẹ́ sí ẹ̀ṣẹ̀ ṣe ń gbọ́rọ̀ mi fá tó bá jẹ́ pé ìṣẹ́jú àyá márùn-ún ten point five seconds ló kù tẹ́yẹ ìwà láì kó mú jẹ̀rù ni àwọn àwọn àwánù mẹ́lákìlì bọ́ọ̀t tí wọ́n fi dé ṣáájú ikú gangan bẹ́ẹ̀ bá ti lè rí wọn kò túbà ò sí mọ́ tí ọlọ́run ní kúlé ayé alìkàfírù sọ fún ẹ̀yin kèfèrí láàbùdù máa tó àbùdù rárá kò ṣeé ṣe àgbẹ́dọ̀ àbùdù èmi ò ní sin máa tó àbùdù nǹkan tẹ́ ń sìn wà láà ń tó àbìdù náà máa àbùdù torí pé elétí ikú ni yín aláyàkókò nàkí ni alágídí ọkàn ni ojú inú yí ti fọ́ ẹ̀ lọ́mọ létí mọ́ inú yí ti di kùránì ló sọ bẹ́ẹ̀ o ọlọ́run ní àkótámọ̀ wàhálà sàmùhìn ọlọ́run ti fi èdìbò kọ̀tánà lọ àìlà kùlù bìhín ọlọ́run ti fi èdìdí ó ti fi dí ọkàn wọn wàhálà sàmìín àti ìgbọ́ràn wọn wàhálà àbẹ̀sọ́ọ̀rì him gìṣàwà ọlọ́run fi èdìbò bo ojú ríran wọn ojú mọ́kò kòtò ni wọ́n ní ìgbà míì gan ojú inú àtòdé ti fọ́ pátápátá wàhálà huma adáàbò yóò máa bẹ fún wọn ìyẹlẹ́fẹ̀ẹ́ lérò kálàbálì rọ́ọ̀nà alákùlù máa kánú yàtùlù ó ti gbo ọkàn wọn mọ́lẹ̀ ọkàn wọn ti dí pẹta ó ti dógún ó ti bo mọ́lẹ̀ máa kánú yàtùlù ìjẹ́ ń ṣe níṣẹ́ adìẹ tí wọ́n kàn fa orí ẹ̀ tú pù ní dú kò sí ọdún yẹn ni gbogbo àwa mùsùlùmí ohun wa ṣọ̀kan àgbúrò páwọn mùnáfìkì kan lọ báwọn ẹlẹ́bọ lẹ́yìn àṣẹ ní nájà àwọn ìyàwó tí yín lẹ́pẹ́ ó mọ̀ wọ́jà àwọn ọmọ yín lẹ́pẹ́ wọ́n mọ̀ wọ́jà àwọn ará alé dínlẹ̀ ni wọ́n mọ̀ tó dáyìn lẹ nígbàgbọ́ pé bàbá nájà òjò rọ̀ tó di wàhálà kékeré àmáàjà lọ́jọ́ tí àwa mùsùlùmí kójọ mọ́ṣáláṣí ńjọ́ náà ìmáàmù gbogbo pátá àtàfà kò sẹ́nìkan tí ohun rẹ̀ tà sí ńjọ́ náà ló fi jẹ́ pé táwa mùsùlùmí bẹ́ẹ̀ dúró sójú kan ẹgbẹ̀lẹ́gbẹ̀ ẹlẹ́bọ kan ò lè borí wa gẹ́bí suratu azab surata 33 gọ́sùwátìlì azab ogun àwọn ẹgbẹ́ ọmọ ogun um, kòrèṣì àwọn ará mọ́kà nìkan wọ́n kóra wọn jọ alárúbáwá ọdún yẹn gẹ́gan ogun yẹn àwọn mùsùlùmí ò bẹ̀rẹ̀ dà tó ti yé rọ́dà lọ́hùn lẹ̀dínà káfàrú lọ́lọ́ǹgọ́ ọlọ́ǹdà àwọn tèfè yí padà lámìyà náà lè lè kọ́ ìrọ̀ ọwọ́ àwọn tẹ́ọ̀rẹ̀ kan wọ́n fọ́ bólẹ̀ ni ìbínú wọn tẹ̀fìsìrì àwẹ̀ já parí ẹ̀ ń gbó ìrùpa kàjáwẹ̀ àbẹ̀rẹ̀ bóyá bàbá ti fáwọn ilé ìlẹ̀ àpadà azab rọ́kúnnú sóràtún azab àfà pàápàá nípa àwọn ìdájọ́ tó ní ṣe pẹ̀lú obìnrin lọ́rọ̀ kan ṣá ibi tí mo ń lọ ni pé ọlọ́run ní e, wọn ò lè padà ìdí yẹn tí kùránì fi sọ pé wàlá àtún àbùdú náà máa àbùdú nítẹ̀mí náà ń sìn ọlọ́run ọ̀kan ṣoṣo àlá ẹ̀yin náà ò ní sìn nínú ẹbọ lẹ́kù sí wàlá ànà ábìdún mọ́ àbátún wàlá ànà àti pé èmi ábìdún ábìd olùsìn ni yóò nì ilé ìwá ní kíni ó wá ní ismun lè fa ìlú tààlìpì ní subject tẹ̀ẹ̀kan yẹn ní lá ábùdù ìyẹn wá ní fíìlì ó wá ní verb èyí tí mo kọ́ sọ pé èmi ò ní sin ìyẹn wá ní ọ̀rọ̀ ìṣe eléyìí wá ní ọ̀rọ̀ ábí olùwà ábí ìtìpẹ́ ìtẹ́bá ṣe Yorùbá school wọ́n pè kíní kan ní olùwà àti kíní àbọ̀ olùwà yẹn lẹ́ni tó ṣe nǹkan tó ṣe ìyàtọ̀ tó wà náà láàbùdù ìyẹn o èmi ò ní ìpín yẹn pé ọ̀rọ̀ ìṣe ìyẹn I will not worship. Ṣùgbẹ́lẹ̀ wà láàánà ábí I am not going to be a worshipper èmi ò ní jẹ́ olùsìn wàlánà àbìdú mọ̀ àbátùm intensin wàlántùm àbìdú náà mọ̀ àbùtẹ́ iná ò ní jẹ́ olùsìn ohun tẹ́mi ń sìn làkún dí inú kún wàlìyàdì ẹ̀sìn yín fún ti yín ẹ̀sìn yín fún yín o wàlìyàdì tèmi náà fún kí ni ó wà fún mi ẹ̀rí pé ọlọ́rin lákùn dí inú kún ẹ̀sìn yín ń bẹ fún yín ṣé ẹ̀sìn kan ṣó lè ẹ̀sìn àgbàgbọ́ ni tọ́lọ̀ fi lo síngúlà ọ̀rọ̀ ẹlẹ́yọ̀kan ẹyọ̀kan lọ́lọ́run pé ẹ̀sìn wọn oríṣàngó ń bẹ nílẹ̀ Yorùbá nù nìkan ọlọ́yà ń bẹ àwọn òòṣà tí ń bẹ ńlẹ̀ Yorùbá gẹ́gẹ́ báwọn olóòṣà ti fẹnu àwọn ọ̀jọ̀gbọ́n nínú àwọn olóòṣà nípa ẹ̀sìn wọn àwọn kan ní 256 igba ó lé àádọ́ta ó lé mẹ́fà ní òsà tí ń bẹ kí ni wọ́n lọ sọ pé ẹ̀rìndínlógún lọ́nà mẹ́rìndínlógún àwọn kan sọ bẹ́ẹ̀ àwọn kan ní rárá irin ó ní ó lé ní irin ó more than four hundred jẹ́ pé ní irin owó irin ó ní Yorùbá ní four hundred ìgbà méjì pé òsà tí ń bẹ ńlẹ̀ Yorùbá tí ń sìn tí ń bọ ó lé ní irin ó four hundred Yorùbá mi ń ro àti ìlọ̀lú mi ò àdélẹ̀ yíbò táwọn náà tún láwọn òsà ti ẹ̀ o àti ìlọlẹ̀ haúsá o àlọ́ọ̀dọ́ fílàní o àti ìlọ mọ́lì o àti ìlọ sílé èbó o àlọ róòmù o àlọ rọ́ṣíà o àlọ sẹ́líà o àlọ oríṣiríṣi àwọn òṣà tí ń bẹ o fáṣíà ọ̀kan nínú àwọn àgbàfà tó ti jáde láyé ọlọ́ọ̀bá ni ìṣàmójúkúrò fún wọn rahimahullah àṣẹ́kì Abule Hassan Ali Nadawi, he was a professor of Islamic studies ní India, àfá àgbà ní o. Torí pé Sheikh Bonobas, wọ́n pè wọ́n sí Jami'a Madina, Islamic University of Madina nínú àwẹ̀ báyìí lọ́dún kan pé gbogbo rọ̀lẹ́ àwẹ̀ báyìí àwọn ni wọ́n máa ṣe wá àti fáwọn ọmọ yunifásitì ọmọ India ni. Gbogbo tí àwọn tí wọ́n kọ èdè Lárúbáwá ni wọ́n fi kọ́ wọ́n sì tún sí èdè ni. Àwọn ló kọ Islamic World tẹ́ wọ́n kàn àwọn ló kọ pathway to Medina ìwé ẹ̀ pọ̀ tẹ bá lọ sínú Google tàbí ẹni search ẹjẹ kan tẹ abúlé hasan ali nediwi nadwr e, ẹríwé ẹ̀ tó kọ ìyán lé dáálòdù mẹ́nìkan ṣùgbọ́n wọ́n ń tà láyé ìgbà kan nínú ìwé wọn tí wọ́n kọ méjì ìkan Islam and the world wọ́n kàn pè ní Islam and the world ní o bí wọ́n ṣe pé àkọlé ẹ̀ gangan ni mẹ́ta hospirali alam kí ni ayé àgbáláyé kí ni wọ́n pàdánù min inhirafil muslimin níbi pé musulmi ò ní kápá lórí ayé mọ́ pé musulmi kọ́ ní ń darí ayé àti nípò amẹ́ríkà mọ́ kí ni ayé pàdánù lé látara pé àwa musulmi ò darí ayé mọ́ àkọlé tíra tí ó kọ nìyẹn o ni wọ́n wá translate English sí Islam and the world wọ́n wá ṣàlàyé báyé ti rí kó tó di pé mùsùlùmí bẹ̀rẹ̀ sí darí ayé lẹ́yìn tánàbí ti dé tánàbí tún lọ tán wọ́n ní ní India nìkan òòṣà tí wọ́n máa bọ ní India kò dín ní ẹgbẹ̀rún gbé ẹgbẹ̀rún pọ̀n lọ́nà mẹ́tàlélọ́gbọ̀n kò dín ní 33 million èmi wọ́n fẹ́ bò wọ́n ṣe kà wọ́n ní táwọn onímọ̀ sọnù wọ́n rí fà wọ́n sọ àwọn mọ̀rọ̀jì àwọn tíra tí wọ́n ti rí àwọn ọ̀rọ̀ wọn èyí ó lọ India kó tó lè rí wọn wọ́n ní ìdí ni pé n tó fi lè pọ̀ bẹ́ẹ̀ ni pé kò fẹ́ sí kankan ní àsìkò yẹn tí àwọn ará India ò sọ́dọ̀ Ọlọ́run tí wọ́n ń bọ̀ sáà pé Yorùbá náà ń bọ orí orí làbá bọ àbá sílẹ̀ rántí ìwé tí ó ń pè ní ààrẹ àgò àríkúyẹrí ẹni ọba kan mẹta ń pè ní ààrẹ àgò àríkúyẹrí ta ń ta ló ti kárí láwùyí nìran ló kọ nínú ìwé ìbẹ̀rẹ̀ ìwé yẹn tó fa wàhálà àgò gangan ni ó bọ orí ó bọ kí ni ó bọ orí ó wá pa obìnrin kan ní tó fa wàhálà fún lọ́dọ̀ mo fi yẹn ṣẹ̀rí pé nílẹ̀ Yorùbá ń kí ni o wọ́n a máa bọ orí wọ́n tún pín orí sí méjì orí ìtinú àti kí ni orí ìtòde wọ́n a máa tí wọ́n bá wúre àwọn Yorùbá ìyẹn pé tí wọ́n bá ṣàdúà wọ́n a máa wípé orí inú wa kó mọ́ ṣe kí ni kó mọ́ bàtò ìsọkúsọ lọ̀rọ̀ yẹn o torí tẹ bá mọ́ tí ń pè lórí inú ẹ̀sà fún ẹbọ gidi ni ó pọ́ńbélé ètò tí ẹ̀dún máa ń yà mí lẹ́nu ni àwọn àfáà máa sọ̀rọ̀ bí mo ṣe ń sọ ní ọlọ́run ní jórí wá takò wá ẹ̀rí ẹlùmí ti sàmì bá orí ìkẹ̀kẹ́ èyí ta kò yan o ìgbàgbọ́ Yorùbá ni torí wọ́n ka orí sí ọlọ́run kéèyàn bá lọ kéèyàn bá lọ oko alájẹ ìyẹn téèyàn bá lọ yẹ nǹkan wò lọ́dọ̀ àwọn tí ń yẹ nǹkan wò ní gbogbo ọ̀nà tí ń gbà yẹ̀wò ìgbà míì wọ́n ní kéèyàn lọ bọ orí èèyàn sótiyé ìgbà míì wọ́n ní kó lọ pa awó ẹyẹ tí ń pè ní awó ẹtù kó lọ pa kó jẹ́ pé orí ẹ béèrè fún ẹtù gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ṣíríkù ẹbọ ó gbéyàn kó nù Islam pátápátá lẹ́bìrẹ́ lómi ìlọ́jà tí ó máa ná ẹtù tí ó máa ná awó èló ni wọ́n sì ti sọ fún pé kò gbọ́dọ̀ náà yóò àwọn túbáàgì owó rẹ̀ ò tó yóò padà lọ lélùú torí báwọn tí ń ta náà ti mọ̀ sí àwọn babaláwo pé wọ́n ní o gbọ́dọ̀ náà wọ́n á pé owó tó ga fún yóò padà lọlé yóò fẹ́ wá jọ́ mi ìwòyà wò ní dààmú mọ́ tó wọ́n ní torí ẹ̀ gbà nìyẹn ó jẹ́ sọ torí ẹ̀ fẹ́ gbà ìgbà mi wọ́n ní orí ẹ̀ ò sọ tí ó gbà fún ọ gbogbo àwọn kìíní ẹ̀ wá látẹ̀ bọ bá ń ṣe ilẹ̀ Yorùbá ẹ̀ mọ̀ wí bẹ́ẹ̀ mọ́ abúlé hasan alì mẹ́gà wí tó sọ ní o ṣé kò sí tí mo fẹ́ mọ bọ mo wá mú yẹn náà wà nílẹ̀ yorùbá pèsè bá ń gọ orí ẹlẹ́ẹ̀kejì àìbọ̀ bèjì nílẹ̀ yorùbá ni ìbá ń bọ̀ bèjì twins asọ́dọ̀ ọlọ́run ìwọ lolóyún rẹ̀ sínú àbúfẹ́sọ́ di jésù lọ́dọ̀ àkiri yóò ní mariam bímọ lójú wọn báyìí wọn lọ́lọ́ ló bí hmm? tí ó ń kí èjì rẹ̀ náà kí fáyé kẹ́yìn nínú oríkì rẹ̀ ni ẹ̀dùnjọ bí a sì mọ́ jẹ́ ń pè lẹ́dùn ìran ọ̀bọ kan ní jẹ́ ẹ̀dùn ní máa gbórí ibi èjìrí ara àṣokùn ẹ̀dùn jọbí ìrọ́sì ni Yorùbá ń pa ò kí mo wí tèbí gbogbo alamọ̀ tí wọ́n máa ń sọ ìbejì nínú tẹ́lẹ̀ ẹgbẹ́ èrè ìbejì àwọn tó bá bí ìbejì èrè rẹ̀ gangan wọ́n ò gbẹ wọ́n ò gbẹ ti táyé wọ́n ò sì gbẹ ti kẹ́yìn ọlọ́nfẹ́mi náà níbejì bí táyé kàn ọ̀kan ọkùnrin ìkejì obi bọ̀ àwọn èèyàn mọ̀ nítorí báwẹ̀ pé wọ́n táyé àti kẹ́ndé ń sọ pé àrámù ni o kìí ṣe haram kéèyàn pé táyé àti kẹ́ndé o ṣùgbọ́n èèyàn ní sọ wọ́n ní Hassan àti Husseini rárá o tó bá méjì ní eh, Hassan ìbejì kọ́ ni alẹ́hassan mo máa ń sọ gbogbo ìgbà kéèkéé ìbejì ni alẹ́hassan àti alẹ́hussein ni ọmọ alíò tí bá túnmọ̀ pípò ìgbà tó bí àkọ́bí rẹ̀ ó bí ọkùnrin ànábì fúnra ẹ̀ ló sọ ní alẹ́hassan in tó dáa ìgbà tó tún bí kejì ànábì fẹ́ràn orúkọ yẹn ó wá sọ ní young azan tàbí junior azan junior azan ni hussein pàtà bá lọ lè kí wà ń pè ní tesgir lédè òyìnbó ní ọ̀dọ̀ gírámà tí wọ́n ń pè ní diminution hasan àgbà hasan kí ni kékeré alẹ́ Hassan ní hasan àgbà hussein ní Hassan, kékeré wọ́n bí hussein yẹn lé hasan ní wọ́n ṣe bèjì o àmọ́ bẹ́yìn bá wá sọ ìbejì ní alẹ́ hasan àgbà hussein kìí bá sọ pé wọ̀ àmọ́ mọ́ sọ nítorí pé o rò pé àwọn ọmọ ànábì pé ìbejì ni kí ni mo fẹ́ rò ní pé sọ ṣàlàyé nípa ìbejì tèmi sọ ìgbà tí obìnrin fẹ́ ọkọ ọkọ ò tí ọkùnrin ò tí ìgbéyàwó mo kàn sọ fẹ́rẹ́ obìnrin kan ní sáà ti yà wọ́n máa gbọ́ nǹkan bá ó ní mo sọ ní àti ìyàwó torí mi ìfẹ́ ẹjọ́ mi fẹ́ kó fẹ́ ẹjọ́ kan gbomi lẹ́nu torí yóò mọ̀ ṣàlàyé ní bá tiẹ̀ sọ pé àti ìyà wọn kí n lè gbọ́ bí wọ́n ṣe mọ̀ ń yà wọn kì bá ṣàlàyé àwọn ẹ̀kọ́ oríṣiríṣi fún òṣì pé a ti ń bá rí ma ní ẹjọ́ ẹ̀ ń sọ̀rọ̀ yíyà ìjọ ṣe rí tó gbà lérò ní pé tí ò bá yà wọn ó níbìkọ́ wọn mọ̀ béèrè ara wọn ẹ̀ńtàdì àtipẹ́tipẹ́ ilé ìlọ kéwú ilé ìlú nígbà rẹ̀ ń gbé tó jọra òjọra wọn àfà gbogbo kìíní yẹn ní ipa o in tó jẹ́ kó sọ bẹ́ẹ̀ ni pé ó gbà pé òòṣà ni wọ́n ìgbà míì ẹbọ péyìn ó ṣe fún ìbejì kó má bàa lọ ni pé ẹ lọ kọrin fún ẹ lọ jó mo máa ń gbọ́ bàbá wa ní secondary school nígbà tí ó ń wa ní ìbejì àti primary pé wọ́n máa ń jó fún wọn bọ̀ mo fojú rí for the first time ní 84 nígbà tí mo wọ pólí Ìbàdàn ní Sango mo máa ń lọ́rọ̀ yẹn tẹ̀ sí lè Sango gangan nílé epo Sango yẹn ní tó tà yẹn ẹ bá mọ̀ bàdí wà láì èyí ó mọ̀ páwọn eléyìí rí jẹ́ jáde yàtọ̀ sí pákó mọ́tò yẹn correct nígbà yẹn máa yẹn àtìyàwó ẹ̀ wọ́n wá gbé ọmọ yẹn jó wọ́n wá ń jó wọ́n ń kọrí fún un àwọn èèyàn wá fún wọn ní kọ́bọ̀kọ́bọ̀ láwọn olówó fúnra wọn wọ́n ti lọlé babaláwo wọ́n ti sàlàyé fún wọn pé bẹ́ẹ̀ bá gbọ́mọ ẹjọ́ yóò kú nù àǹjẹ̀nú ó sì mọ tẹ̀lé káàkiri lóòótọ́ fún ọba lọ́jọ́ yóò lù pọ́npọ́ lórí tó bá bá kádàrọ lọ́ọ̀bá ọmọ yóò sàláìsí wọ́n ní àà ńgbàtẹ̀ fún níjẹ́ ọgbà ṣẹbẹ̀rún tó ń fi ẹ̀wà ìbejì àbíwọ̀n èsè ọba aláwùga àwùga a wà ní prógámù kan nìkan wá ń sàlàyé wípé bàbá yẹn sọ pé mọ̀mọ́ òun ìkejì òun tó jẹ́ ìbejì òun ti kú o àmọ́ èrè rẹ̀ wà nílé mọ̀mọ́ wọn bìlíìfù débi pé kìíní òṣà tí ọmọ ń ṣe fún wọn yẹn títún ò bá ti ṣe àwọn òkú ọ̀tí títí tí ẹ lọ sọ kìíní inú bàbá yẹn ń sàlàyé ni ò pé bàbá ẹgbẹ́ àbádá àgbàdàdà báyìí ọlọ́run kó ṣe bàbá pẹ̀lẹ̀pẹ̀lẹ̀ ní aláwùdá àwọn náà sọ wọ́n gbàgbọ́ páwọn ó kù ń gbà yẹn pẹ̀lú èrè yẹn tí wọ́n wù tí wọ́n yẹn àwọn tó wà bẹ́ẹ̀ gbà jẹ́ ń sọ ni wọ́n lè sọ dáadáa ju tèmi lọ wọn lò ní bàbá yẹn náà sọ pé ó lè eré táì mú káàkiri torí tí kan bá kú ó èrè ẹ̀ mo fi ń fi ọ̀rọ̀ ta nírinlẹ̀ Sheikh Abul Hasan Ali An-Nadawi mo fi ń rinlẹ̀ tó sọ pé thirty three million gods pé kéèyàn mọ́ ṣe ìmọ̀ tó ní kò fẹ́ sí tí wọn ò sìn wọn ló délẹ̀ Yorùbá náà àwa náà ń sìn léjì à ń sin orí ẹ̀yà ara nínú ẹ̀yà ara tó ní wọ́n ń sìn ní abẹ́ obìnrin vagina ní ibi àgbà náà àti abẹ́ ọkùnrin penis nǹkan ọmọkùnrin wọ́n ń sìn ní India wọ́n jẹ̀ sí ń sìn dò ní ìgan yes mo sì ń wò mí gan àwọn àwọn tẹ́mpù kan wà jẹ́ pé tẹ́ bá débẹ̀ ẹ máa lọ gbé rẹ́ẹ̀kì kìíní tí wọ́n máa ń gbé kọ́ àwọn èèyàn lọ́rùn tí wọ́n bá ń ṣe prógámù yẹn bí òdòdó yìí wọ́n á lọ gbé kọ́ manpower so kí ni mo fẹ́ fààyọ́ ń bẹ̀ ni pé ẹ wá wo adúró ìdáhùn kí ló wá ń fà tọ́lọ́run bá fi sọ pé làkúm dínùkún tọ́lọ́run sọ pé làkúm àdìyá ànùkùn ọlọ́run sọ pé ó ń bẹ fún yín àwọn ẹ̀sìn yín torí ní mọ́kàngbà náà wọ́n ní òòsà tó lé ní ọgọ́rùn-ún mẹ́ta kí ló dé tí kùránì wá sọ pé làkún dínukum wálìyàdì ẹ̀sìn yín fún yín tèmi fún mi ìdí ni pé alikúfuru mílàtún wáhìdà kí ni mo sọ alikúfuru mílàtún wáhìdà torí pé ojú ọ̀nà àánú ẹyọ kan náà gbogbo ẹ̀ gbogbo iṣẹ́ yẹn kan orí ó jẹ́ láyé ṣíríkù náà ní í ṣe gbogbo ẹni tí ò bá ti ṣe Islam ẹbọ ní í ṣe yóò mú nǹkan kan lọ́lọ́run kò pọ́síbù yóò pe nǹkan mí ìyàtọ̀ sọ́lọ́run lọ́lọ́run yóò mú orogún mọ́ lọ́nà kan àbí lọ́nà mi ìbéèrè lè wáyé fáwọn tó bá jẹ́ thinkers à ń pa àwọn kan ní thinkers free thinkers àwọn tí wọ́n ní àwọn ìròrí làwọn lò táwọn ní apá kan ni wọ́n sọ pé kò sọ́lọ̀ rárá sọ̀rọ̀ tá a sọ pé ẹlẹ́bọ ni wọ́n ìwọ́n máa sọ fún ẹni tó wà lẹ́gbọ̀n pé ọ̀rọ̀ àfà yẹn ò correct ìdí ni wọ́n fi sọ pọ́rọ̀ wọ correct ni pé àwọn ti ẹ̀gbà pé ò sọ́lọ̀ ṣe bẹ́yìn ilẹ̀ gbà pọ́lọ̀ ń wà ẹni tó bá ti wá sí nǹkan mí ìyàtọ̀ sọ́lọ̀ yẹn ó ẹ̀fọ́ àwọn ní ò sọ́lọ̀ náà àwọn ò ẹ́ ẹ̀rù ń bà wá láti fèsì wọn ò correct sáàmọ́ rísì tí wọ́n fi correct kí nìdí ìdí ni pé kùránì sọ pé irọ́ ni wọ́n ń pa ọlọ́run ní ìfẹ́ inú wọn lọ́lọ́run tí wọ́n ń sìn kùránì ló sọ bẹ́ẹ̀ o ìtakọ̀dá ìlà àhú àwáhà dọ́lọ̀gọ̀ yẹn it took his whims, caprices as his lot. Ọ̀rọ̀ tí wọ́n sọ pé òṣọ́lọ̀ yẹn pé ìfẹ́ inú wọn tọ́kàn wọn sọ yẹn ni wọ́n tẹ̀lé. Àwọn náà dẹ̀ sọ pé táwọn máa ń tẹ̀lé kí ni ìròrí àwọn. Ẹni tí èèyàn bá ti ń tẹ̀lé yẹn lọ́lọ́run èèyàn. So ìròrí yẹn ni kí ni òlọ́lọ́run wọn tí wọ́n ń sìn. Is it clear? Ọlọ́run wọn nìyẹn. Ọlọ́run ni ó dẹni àánú àìláìlímí láìsímọ̀ àìnímọ̀ ló jẹ́ níyà ignorance ó ló jẹ́ níyà ọlọ́run ṣàánú wa ọlọ́run fún alágbọ̀yọ̀ ọ̀rọ̀ rẹ̀ so lákùn dínú kùn gbogbo ẹ̀sìn pátá ojú kan ní ṣíríkù ní gbogbo ẹ̀ wálìyàdé ẹ̀sìn tèmi fẹ́ ni èsì táàmù ọ̀fọ̀ nìyẹn o èsì táàmù ọ̀fọ̀ nìyẹn ó yẹ ká máa mú local example wá o mo sọ ọmọ kan nígbà tí wọ́n ṣe àrígíyà tó kọjá yìí níkàrẹ́ odò tí wọ́n máa ń lọ yẹn táwọn obìnrin máa ń rìn òhò yẹn ọdún kan wà tí wọ́n lò lẹ̀kẹ̀ mo kọjá ń bẹ̀ wọ́n á gbé fúláàgì tí wọ́n ní àríyá ìṣẹ̀ eh, socialization kìíní kan cultural promotion wọ́n ṣàkọ́sí òyìnbó yẹn fún ẹni tó bá ṣe sociology àbí anthropology àbẹ tó bá sámọ̀ nípa humanities tó bá kà á tí ìbá ṣe mùsùlùmí yóò ní yes bí ọ̀rọ̀ tí Yẹmí Ẹlẹ́bùúbọn sọ nígbà tí wọ́n interview ẹ̀ ní eh, Ọ̀ṣun Òṣogbo tó ní it's our culture it's our pride ọ̀tún báwọn ń bọ̀ yẹn ní àṣà wọn iyì àwọn sì ni ẹ̀kí láṣà yìí yẹn ṣáṣà yìí yẹn iyì ni lọ́dọ̀ ti yín torí pé kí ni kò sí ìmọ̀ fún yín ọ̀ṣun tí gbogbo yín lọ jókòó ńgbà tí wàhálà bá ọ̀ṣun kí ló bẹ̀rẹ̀ sí pariwo tá rántí ọ̀ṣun gangan nínú ìtàn lọ́dọ̀ àwọn tí ń bọ ọ̀ṣun nígbà tí wàhálà bá ọ̀ṣun fún rẹ̀ kí ló bẹ̀rẹ̀ sí pariwo ẹ̀yin Òṣogbo ibẹ̀ ni wọ́n lóṣogbo náà ti farúkọ Òṣogbo jáde ìkòkò aró ẹ̀ wọ́n ń fọ́ tó bá ti ń ṣe aró wọ́n ti fọ́ kílẹ̀ tó mọ́ wọ́n ti fọ́ ìgbà tó sú lánàá ẹ̀yin Òṣogbo wàhálà bá Ọ̀ṣun yẹn làwọn abẹ́ lọ bá ẹ̀ tí ìkòkò aró ẹ̀ wọ́n ń fọ́ dànù tí ò nǹkan ṣe sí ọkùnrin kan wà tó máa ń ṣe prógráàmù ní Èkìtì ńgbà kan mẹ́wọ̀n bóyá ó sì ń ṣe báyìí ó máa ń coincide mọ́gbà tí bá fẹ́ lọ lé kéw kí ló kọ rẹ̀ ń jẹ́ kùránì bíbélì lọ́tún kùránì ló sì ifá mú kíọ kí ló kọ rẹ̀ bíbélì lọ́tún kùránì ló sì ifá mú ó máa ń ṣe program yẹn nu rédíò èkìtì ìjọ olúdọ́là ìtú olídẹ̀mọ́ ìgbàyẹn máa ní ìgbàyẹn sì ń sígbà lọ a lè sọ wọ́n mọ́ lè béèrè lọ́wọ́ mi mo wá ń sọ fáwọn èèyàn mú lẹ́lẹ́bọ̀ lọ́gá ìyá alágbárí mi o ó mú àwọn odùfá kan wá tó sọ̀rọ̀ pé àlù àlátà ń ṣe yẹn wípé ó wà ní odùfá pé ó dáa pé gbogbo ẹ̀sìn kankan náà ìjọ tí mo wá ń gbọ́ tó sọ pé òun fẹ́ lọ bọ Ògún ó fẹ́ wọlé ó fẹ́ lọ bọ Ògún ọdún ní ẹ̀ẹ́rìn tó sọ̀rọ̀ Ògún àjọbọ mo ní òkè mo ṣe bí mo ti sọ fún yín pẹ́lẹ́bọ ni gbà tí pọ́fẹ́sọ́ kìlókọ rẹ̀ jẹ́ bàbá geologist tó jẹ́ onífá ní fúta ọmọ èkìtì ni tó kú tó bẹ̀rẹ̀ sí kí gbogbo àwọn babaláwo ẹkù kìíní kan tó rí wàlẹ̀ àṣà mú ní mú sọ fún pé lọ́nà torí báwọn èèyàn mọ̀ pé àwọn àfáà program ẹkù iṣẹ́ òun ni àfáà lágbájá látẹ̀kìtì bọ́ ẹ lọ́wọ́ àfáà yẹn àfáà yẹn ń tẹ ọlọ́run ṣàánú wa lakum dinukum waliya tí yín fún yín tèmi fún èmi tí yín ti rí conclusion bí ìdí láì lásìkò yìí àyà náà nìyẹn ọlọ́run fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ is 1139 ẹ jẹ́ ká mú àwọn àyà yòókù díẹ̀ àní sàlàyé jìndù ọlọ́run wá sọ lẹ́yìn eléyìí ó wá ní torí náà wala tuti'u wala tuti'u ìrí ànábì má ṣe tẹ̀lé kúlà halafin mahin gbogbo halaf àwọn búrabúra ẹni tí máa búra lọ́pọ̀lọpọ̀ reduce ẹ̀kọ́ òkè níjọ halaf torí ìbúra ń bẹ nínú ẹ̀sìn ìbúra ń ṣe kí ni ń bẹ nínú ẹ̀sìn islam faramọ́ bá lè búra àmọ́ ànábì ní sallallahu alaihi wa sallam man kana halifan falyahlif billah aw liyasmut man kana ẹjẹ́ kí n àjọ́ sí ẹkùn àfáà ìgbìyànjú من كان حادثا من كان حادثا gbogbo ẹni ó bá fẹ́ búra ànábì ní fálíyà lè bèlá kó yá afọlọ́run nìkan búra ohun a ó lè yá mọ́ àbí kó dákẹ́ torí náà wà láìsàlẹ̀ ògbóngbọ́ kò kan bụra, búra ẹ ti gbọ́ rí ni orí ilẹ̀ tó ń wọ́ sùn rí rẹ̀ tó bọ́ bàtà lẹ̀ tó tẹ̀tẹ̀lẹ̀ tó búra ilẹ̀ tó ń wọ́ ni tó mú bàtà tó fi sẹ́nu kó ń jẹ bí bàtà ẹ kálábùmọ́rí àwọn àmì mo ṣe sọ̀rọ̀ yóò rẹ̀ sí lówó dé lọ́yọ̀ bàbá kan ń ta oògùn ara jẹ̀bú ni oríṣiríṣi nǹkan ní ń tà ló wá mú sábákà ló fi ayín ló wá bẹ̀rẹ̀ sí ṣépè oògùn tí ò bá ṣiṣẹ́ tí gbogbo mọ́kà ń kó bàjẹ́ bẹ́ẹ̀ni gbogbo à ń bọ̀ láti ṣéṣù kọ́ láti wọ primary school ní o àwọn èsì ìwò ọ̀rọ̀ta bá ń bọ̀ láti ṣùkú wọ́n ti kọ́ wa láti ilé ṣùgbọ́n spíkà ó gbé mọ́tò wá ìtajà sábákà ẹ̀mọ́mẹ́gbẹ̀ sábákà ní alásẹ́yìn òfìsẹ́ nẹ́ẹ̀tì òfìsẹ́ ẹnu ẹlòmí tí ó bá lọ mọ́kà tí ó bá ti ra sábákà ọkàn rẹ̀ ò balẹ̀ mo ráwọn èèyàn ní ájì dáadáa tán sábákà wọ́n fẹ́ rà ó tún ti wá ní sábákà ìjẹun ọ̀rọ̀ alẹ́ Yorùbá wọ́n pa àfà yẹn ní yàáfí bàbá yẹn wà mọ́ ọmọ ẹ̀mí tó ń tà ní ìsìn àmọ́ ọmọ tó ti lọ mọ́kà ní 70s yẹn wọ́n tún wọ́n rán èèyàn pé ẹjọ́ sábàkà yàáfí ní ó ra o mo wá rí ọmọ ẹ̀yẹn gan ní mọ́kà ó tún gbọ́ Yorùbá kìí sì sọmọ Yorùbá o ṣùgbọ́n torí pé ọdọọdún tó ń fi máa ń tẹ̀lé bàbá ẹ̀ tó náà wá ó ti gbọ́ Yorùbá èló ni kìíní kan báyìí ń sọ mo rí fúnra mi ní wọ́n fẹ́ lò ní pé bẹ́ẹ̀lò mi ò ṣe gbọ́ lágbára tó ń tí ò mọ mọ́ka wọn yóò sì wá sábàkà nǹkan níbi tí wọ́n ti ń tà so máa yẹn náà sì ti mọ àwọn nàìjíríà tí wọ́n bí bí yorùbá wà bẹ̀ ní kó sábàkà lọ wọ́n á fọ gbé sábàkà yẹn òun fi ájì òun ṣe kí ni òun fi gbòrà kò wọ́pì mankana ha àlébá falẹ̀ àlébá àwọn dráìbà wọ́n forí lu mọ́tò ogun àwọn ọdẹ ó nìkan dábà kọjá a sì tún ti rí mo ti ẹ̀rí jọ́nà kan jọ́nà college of education ìlà ìlà ó ti pẹ́ jọ́nà yẹn àwọn jọ́là late 90s ìkan nínú àwọn tó kọ tó kọ átíkù ṣẹ̀gbé ní academics tàbí wá promotion ní academics university senior lecturer ní university ó fẹ́ di associate prof reader ó fẹ́ di prof ó máa máa kọ journal articles sínú àwọn reputable journals all over the world gbogbo ibẹ̀ náà ní lẹ́ǹsì wọ́n ní ìgbà yẹn mò ń ṣe àwọn research kan ní education wọ́n wá lọ wá journal journal of education ó fọ́ ní ìsinmi gidi o máa yẹn nú tó kọ lásìkò ẹ̀ ni pé ẹ̀kọ́ àwọn academics àwọn researchers kò sí tí wọ́n yí sọ tí wọ́n kò sí tó kàn wọ́n ní principle kan tá ń pè ní objectivity ó wá ní tí wọ́n bá ti fẹ́ mọ̀ ṣe búra wọlé fún àwọn political office holders ní Nigeria. àwọn olóṣèlú tí wọ́n ti kò mú kí wọ́n má jẹ́ kí wọ́n ti Kùránì àti gbé ní búra wọn Ògún ni kí wọ́n má gbé ní ọlọ́ tó ní wọn ní kówó jẹ mọ́ tó ní kùránì jẹ́ fi ń búra ló jẹ́ kí wọ́n máa kówó jẹ àti bíbélì ẹgbógun lé ọlọ́gbé kógun pa òun tó máa ó ní nàìjíríà ó dáa gbogbo náà nínú youtube ń jọ́kan ọ̀rọ̀ yẹn òye mi dáadáa pé republic ń tí wọ́n ń gbé gba political office yẹn ó wọn lọ́rùn wọ́n fi kọ́ wọn lọ́rùn ìjò yẹ́ ó kà sọ́rùn yẹn lódò yóò tún mú dẹ̀ ní mo máa padà lọ wò kí n kà kí ni wọ́n ń ṣe bẹ̀ ọ̀gá yẹn gangan olórí wọn ámì ni gbogbo àwọn ní ọ́fíìsì ó dàbí ẹ̀ wọ́n gbé jù kọ́ wọn lọ́rùn wọ́n tún gbé kú wọ́n tún gbé kọ́ wọn lọ́rùn fún loyalty ọ̀rọ̀ tó sọ sí pé kí ọmọ ògùn búra ṣẹ̀ríà Islam fagilé torí pé ẹbọ ló ní ká ṣe yẹn man kana halifan falyahlif billah aw liyasmut ẹ bá fẹ́ búra kó fórúkọ ọlọ́run búra tàbí kó ṣe gíní kó bẹ̀rẹ̀ ìdákẹ́ ìdí tí àwọn tó ń fògùn búra yẹn tàbí tí wọ́n ń gbá láti fògùn búra yẹn jẹ́ mọ̀bí yóò tẹ́mọ̀ ní ṣùgbọ́n ìgbàgbọ́ wọn nínú ògún orin ilẹ̀ kéje pé torí gúnrẹ́ ṣiṣẹ́ kíákíá o ìgbàgbọ́ wọn nínú ògún ṣe kí ni orin ilẹ̀ wọ́n gba ògún pọ̀ ṣùgbọ́n tó fi kùránì búra yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ò gbá kí ni ògbọ́lọ́ yẹn gbọ́ nítòdò tí wọ́n ló wá jẹ́ jájá ìgbàgbọ́ wọn dúró nínú ògún àṣẹ̀tọ́n àṣẹ̀tọ́n kan ló wà ń díẹ̀ yẹn ni pé ṣẹ̀tọ́nú mínà ṣẹ̀yàbí lásìkò tó ń búra yẹn èṣù kan nínú àwọn èṣù àwọn eléṣù ló máa wà ń bẹ̀ èṣù táà sọ ìtó yàtọ̀ sí láàlú táwọn Yorùbá mọ̀ àgbé Yorùbá ń ń sọ̀rọ̀ èṣù wọ́n sọ̀rọ̀ láàlú onílé oríta ọ̀tọ̀ lòun láàánú yánpẹ̀ ní èṣù ògbọ́là sọ̀rọ̀ àwí ò bá tàà lè fi ṣàlàyé ẹ̀ kò ju èṣù náà lọ torí pé èṣù yẹn nílẹ̀ Yorùbá iṣẹ́ rẹ̀ náà ni kó máa mú èèyàn ṣiṣẹ́ torí pé tí wọ́n bá fẹ́ bẹ èṣù lọ́wẹ̀ sí èèyàn wọ́n lọ dáadì sórí àpáàdì èṣù wọ́n wà gan gbé èṣù lágbájá ọmọ lágbájá ló ní ìdá àdísí ọ lórí o irọ́ ni wọ́n ń pa o èṣù ó wà lọ sí ẹni yẹn sọ́lọ̀ nìyẹn wọ́n wá purọ́ ni o bí àwọn alágẹmọ níjẹ̀bú tí wọ́n bá fẹ́ ta igi láṣẹ tí kì yẹn ó gbẹ lójú ẹsẹ̀ gbọ́lẹ̀ mi ò sí mẹ́gbà tó gbẹ̀rí ṣùgbọ́n kọ́bárù mùtàwátìrì òní kọ́bárù yẹn àwọn tó ṣojú wọn ṣojú ọgbẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo ewé igi yẹ́ ó dẹ̀ mọ́ bọ́ báyìí èpo kí ó tún parapara yóò wọ́n lọ ju ìpín sí cm láàárọ̀ tó bá ń lọ ẹjọ́ tó yẹn bá fi ìpín sí igi kí ni ó ṣẹlẹ̀ yóò fà lọ tó bá ti wá dé wọ́n wà bínú pé mo ní kó máa bá mi mo ṣọ́ ìgbín òṣọ́ wọ́n wà bínú sí òṣàyẹ́wà yóò wà jẹ́ àjẹ̀mú ó fa gbogbo omi ara ẹ̀ ní ìsinmi tó mi bá tìtì tán lára nǹkan kí ló máa ṣẹlẹ̀ tó pè mí ìdẹ́lómi ìdíbò ló ṣe wá gbẹ ó ṣe gbẹ bí àwọn àjẹ̀nú ó fa omi ara igi yẹn ẹni bó wọ́n ṣe fa ó sí ń bù tó mi bá wà lára èyí lára nǹkan kan náà sáwà olè fa àtàbẹ́rẹ̀ wà máa fa irinṣẹ́ táwà nínú àwọn náà ní irinṣẹ́ ṣùgbọ́n Kùránì láti fojú rí wọn ìtumọ̀ àlìjànú ní gbà lè fojú rí tẹ́ bá ti fa gbogbo omi tó wà lára ẹ̀ ṣé ewé ò ní jábọ́ ṣé èpo kí o ní ta parapara yóò ta para kí tí wọ́n ṣe ní ẹ̀ so wọ́n lọ wọ́n sọ fún pé ìbáwọn ní kó ṣe kò ṣe Islam ẹ má fẹ́ búra tó bá ti fẹ́ dẹ lẹ́bọ̀ ọya búra pẹ̀lú orúkọ Ọlọ́run mọ̀nkánà ha lè fà fàlèyà lè fìlà ò sọ pé wà rọ́bì káàbà mo fi ọlọ́run tó ní káàbà ìṣúra wàlẹ́bí nọ́ọ̀sì ìyẹ́jì òun fi ẹni tí ẹ̀mí òun wà lọ́wọ́ rẹ̀ búra wàlẹ́bí nọ́ọ̀sì muhammadi ìyẹ̀dì ẹtí ẹ̀mí ànábì bẹ lọ́wọ́ rẹ̀ ó ṣe kí ni òfin búra tàláì bíláì àwọn tá a máa fi búra nù ó ti ẹlòmí ò wà kó mẹ́ta pọ̀ wàlọ́ì tàláì bíláì wàlọ́ì tàláì bíláì mẹ́tẹ̀ẹ̀ta ló kó pọ̀ wàlọ́ ìtàlá ìdéjì wàlọ́hí ìbúra kan ni wà tó bẹ̀rẹ̀ yẹn ni búra sàlọ́hí ìbúra kan ni bíláhí ìbúra kan ni ẹjọ́ àwọn mùsùlùmí látara ìbúra èèyàn lè ṣùgbọ́n pé ajé yẹn gbọ́ ó kàn jáde lẹ́nu èèyàn ni ó là ń pè ní lágúwù kí mo pé lágúwù ọ̀rọ̀ tó kàn jáde lẹ́nu èèyàn téèyàn ò tí èsì kó wá látọkàn ṣùgbọ́n torí kó ti mọ́ lá bá a ṣe mọ̀ pé nínú ṣẹ̀ríà Islam èèwọ̀ ní kéèyàn dọ̀bálẹ̀ fún èèyàn tàbí kéèyàn kúnlẹ̀ fún èèyàn tàbí kéèyàn ti ẹ̀tẹ̀ rárá fún èèyàn wa láti kékeré ó ti wa láà kìí sí pé abẹ́tẹ̀ gan ṣùgbọ́n àmọ̀ bàtà tẹ̀ báyìí èèyàn wọ́n bá sọ fún agan bá tẹ̀ àgbọn jí òpin rárá àtẹ̀ ìyẹn ò ní jẹ́ṣẹ̀ orùgbóyé orùgbé kò wá látọkàn ó yàtọ̀ bẹ́ẹ̀ tó sọ pé wẹ́ ẹ̀yin lẹ mọ̀ kùránì tẹ ké o ẹ̀yin lẹ sùn àdìsí tẹ kà àmọ́ nílẹ̀ Yorùbá táwa fi ń fáwọn òbí wa lè ní ká dọ̀bálẹ̀ nítòun ó sì máa ṣe nítòun nù irú ẹni yẹn Oni kùránì kì ní lọ fàlìyàndẹ̀rì lẹ̀lẹ́nà yukhalifuna an amrihi an tusiba umu fitna aw kí ló tẹ̀lé ọlọ́run ní kí wọ́n ṣọ́ra àwọn tí wọ́n ń ya pa ànábì àṣẹta ànábì pa kí fìtínà máa lọ ṣẹlẹ̀ sí ọ́n Imam Ahmed rahimahullah ó ní fìtínà jẹ́ ń sọ bí ní kúfúrú èyàn ó kà lọ káàmì bá ti sọ̀rọ̀ tó ní takò tó rí apá ẹ̀ ibi tó wọn tó ń tọ̀ wọ́n padà já sí ni pé yóò di kèfèrí kò ní jẹ́ mùsùlùmí mọ́ How you sleep àwọn àdáàbùn àrí tàbí kí ẹlẹ́ta ilé orúkú mọ́ lọ jẹ wọn. Olùgbé ẹ wo lọ́lọ́ ń sọ nínú Suratul Hujurat. Suratul Hujurat ti yẹ níbẹ̀rẹ̀, Sura 49, ní ọwọ́ bẹ̀rẹ̀ gangan. ọlọ́run ọba ọlá ní yá ayọ́lẹ̀ dínà àmọ́nu ayẹ̀lẹ̀ kejì látàrùfáàrù àṣùwà àtàkùn fáwọkọ̀ sọ́ọ̀tì nàbí ẹ má ṣe gbé ohun yí ga borí ohun ànábì mẹ́lẹ̀ wà látàjì àrùláwù àǹtá àbátọ̀ àmẹ́ẹ̀lùkò kíṣẹ́ ẹ̀yìn gbogbo ẹ̀ ọmọ bàbà jẹ́ wà á tún látàṣọ́ ẹ̀yìn òsì ní mọ̀ ẹ̀ ní ti bàjẹ́ irú láyé bí wọ́n sọ pé ànábì sọ báyìí oníwó ànábì ò lè sọ bẹ́ẹ̀ àní sọ ní ẹ òun gbà pa ànábì sọ àmọ́ ọ̀rọ̀ lẹ́yẹ ò bá òye ànábì lẹ́nu ẹ̀ lọ́hàn sáfúlà tànábì gan bá wà nílẹ̀ Yorùbá yóò mọ̀ pé tó tó ṣe kò bá ṣàwà mú lẹ́nu ẹ̀ ní oṣìṣẹ́ pé ó mú gan ní à ah, àwọn ọ̀rọ̀ kankan ẹ̀rú máa báyàn láti lò láti fi ṣàlàyé ọ̀rọ̀ ṣùgbọ́n àwọn kan sọ irú ẹni yẹn gbogbo iṣẹ́ rẹ̀ ti bàjẹ́ kò sì fura mọ̀ pé gbogbo ìrun tó ti kí ló ti wó yẹn o gbogbo àwẹ̀ tó gbà ló ti wó yẹn o sàárà tí ó ṣe yẹn gbogbo sọ́dákọ̀ ìtọrẹ àánú gbogbo tó ṣàjẹ́ bàdà tó retí ládá lọ́dọ̀ ọlọ́run lórí ẹ̀ owó lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́wà ní wàlá tó tẹ̀ ìkúlà hàláàfù hàláàfù ní olùbúra lọ́pọ̀lọpọ̀ búrabúra tó bá fẹ́ rajà èpè ní ó fi rà tó bá fẹ́ ta èpè ní ó fi ta tó bá fẹ́ rajà yóò búra rà ní bó fẹ́ tajà yóò búra ní wàláì òun fọlọ́ ṣẹ̀rí ibi táà ti ń àwátàwọn arajà kan rọ́jú ni kò sérè táwọn jẹ lórí ẹ̀ ẹta fáwọn ní iye báyìí wọ́n láì kò sí táwọn ìjèrè kankan lórí ẹ̀ káàkàn mọ́ jókòó lè ní tó bá fẹ́ rajà tó bá tún bí mẹ́ta wọ́n láìta láìkò sérè kankan ní ọjà yìí akànká mọ́ jókòó lè ní wọ́n láì ẹ̀rọ ayé táwọn

apákaná àfà nítumọ̀ rẹ̀ ń pé kò ní bá wọn sọ̀rọ̀ àánú kankan wà láyé zakíhì ọlọ́run ní fọ̀ wọ́n mọ́ wà láhùn àdáàbùn àlè fún nínú wọn ọlọ́run sànà lónà ọlọ́run ní má ṣe do not follow them do not be one of their followers huh? those who swear a lot àwọn tí wọ́n to ṣáá torí náà nínú ìwà mùnáfìkì tàbí àmì tàbí máa mọ̀ pé mùnáfìkì léèyàn pé kìí ṣe mùsùlùmí gidi òun ni kó máa ṣe kí ni kó máa búra gbogbo gbà tẹbá fẹ́ mọ̀ mùnáfìkì ẹ máa ṣọ gbogbo gbà yóò mọ̀ fúra ṣáàni torí pé mùnáfìkì yóò mọ̀ wó pé ẹ ti mọ̀ pé ìgbàgbọ́ òun iṣẹ́ ìgbàgbọ́ òdodo yóò wá fẹ́ fúra kẹba ìgbàgbọ́ gbọ́n pé mahin alábùkù ẹni àbùkù mọ́tẹ̀lé àwọn òwúlà alábùkù wọ́n pọ̀ àwọn alábùkù àkọ́kọ́ lẹ́lẹ́bọ kèfèrí gbogbo kèfèrí alábùkù ni wọ́n gbogbo kèfèrí kí mo pè wọ́n alábùkù àhìn wọn náà tí lọ béèrè lọ́wọ́ àwọn àǹfàà irú àwọn àfáàwò àwọn àfáàwò ní súnnà tó nímọ̀ nípa ṣẹ̀ríà kìí ṣe gbogbo àfáà la máa béèrè ọ̀rọ̀lọ́wọ́ ó ti sọ kéèsì kan rí fún yín ní umar wọ́n sọ pé kò school bàbá wa bọ́ sí form 1 àwájọ lọ mọ́ mọ́mí wá ń béèrè lọ́wọ́ wọn pé ta ló fẹ́ wọ́n ní christian wọ́n láwọn ọkọ ẹ̀wà àwọn ní mọ́mí wá ń sọ pé á ah, báwọn lẹ́ṣẹ́lẹ́ lọ fi ìfẹ́ dárúkọ ènìyàn pé lẹ́ṣẹ́lẹ́ lọ fi fún christian nípò lẹ́ṣẹ́lẹ́ fà ní mọ́ fún christian wọ́n ní àwọn òdédé ṣe bẹ́ẹ̀ pé àwọn pe àwọn àfáà ẹ̀mú mọ́ ẹnìkan ní ṣèṣe ló ti dákùn àlímọ́tọ́ ní jẹ́ mo mọ̀ ó mú kan ní ṣèṣe náà ló ti sọ àlímọ́tọ́ ní jẹ́ ọ̀rọ̀ tí wọ́n sọ ẹjú pẹ́ mọ́mí wá ń sọ wọ́n láwọn sí àwọn àfáà wọ́n nígbà táwọn àfáà dé pé wọ́n fẹ́ so ìjà wọ́n ní rárá òun pé kìí ṣe mùsùlùmí páwọn olè fún àwọn àfáà ló ní obìnrin ò lẹ́sìn tàbí wọ́n máa ń sọ ní ó máa dùn dáadáa pé wọ́n àwọn àfáà ló sọ fáwọn pé obìnrin ò lẹ́sìn ẹjọ́ sáwọn bẹ̀rẹ̀ ṣe wọn ò béèrè wọ́n dẹ̀ lọ sọ ọmọ yẹn nù wọ́n so yìí ẹ̀kún kéfèrí àwọn àfáà tún dúró bẹ̀ ìyẹn ti láéláé èyí tó wá ṣẹlẹ̀ lójú tèmi gangan lórí fídì ìsùnkú àlùbáríkà ní lọ́ọ́lọ́ì ìjọba ní lọ́wọ́lọ́wọ́ jọ́jọ́ 2024 ẹnìkan wá bá mi lórí àdínníwọ̀n ní máa lo fídì wa fún àwọn ayẹyẹ mọ́ torí pé eléré òde wọ́n máa lùlù wọ́n máa jó ń bẹ̀ àwọn mí ò kò bí àwọn àwọn máa mú lóòótọ́ mùsùlùmí ni wọ́n fẹ́ ṣe marriage táwa ní ó burú ní kí wọ́n ká fún wọn láàyè ṣùgbọ́n gbà tẹ́ẹ̀bà dé ẹ̀rí pé wọ́n ti mọ tí ni kò bá ṣẹ̀rí àmúká ṣùgbọ́n ní lábí ní àní fún ẹnì kankan láàyè kó máa lò bẹ̀ mọ́ ṣùgbọ́n ni ẹ wá bá mi ó ṣàlàyé ó ní èmi gan làwọn fẹ́ kí wá so yìí yẹn ìgbà tí máa dé bẹ̀ níjọ́ wọ́n tẹ̀ ni wọ́n ti ń dúró tèmi mo tẹ̀ ti ká gbádá sọ́rùn jọ́nà ẹ bá rí mi jọ́nà ó gbà téèyàn fi lè wọ̀rú agbádá yìí owó tó olówó lọ́gá yìí tó bá ní já fún lówó ní owó olùfẹ́ fúwò agbádá tó wọ̀ ní tó lẹ pàwọn àfáà tó wọn wà agbádá ńláńlá torí pé tó bá fẹ́ fún wọn lówó kò ní lè fún wọn lówó kékeré pé 1000 ló fún ẹ tó wọ̀rú agbádá yìí wáwó sí wáwó sí kò mọ́ tẹ̀ra rẹ lọ́dọ̀ yìí torí yẹn tó wà ní ojú tẹ́ tó bá fẹ́ tó fẹ́ ò nílé fún lówó torí pé Yorùbá ní aṣọ ńlá léèyàn a sì wọ́n rí bẹ̀ abẹ́ lọ rí deputy governor kìí ṣe ti sí ọmọ ìní sọ ìṣẹ́ jẹ́ ńgbà ní ẹnìkan bínú pé mo fẹ́ sọ̀rọ̀ tí mo ń sọ ìpé kí mọ́ máa fún mú ẹ̀sàmpù wa ṣé wọ́n ló kọ́ mi ní ṣe máa ṣe wá sí èṣù ní mímọ̀ ó lè gbà mí mọ̀ràn àmọ́ mi ìlú mọ̀ràn rẹ̀ bàbá adégéèjì àwọn imam gbogbo wọn wà gbádá ìmí wọ jàlàbí àtúnwò wí wọn o ní tó sì jẹ ìwọ nígbẹ́ nìkan ló bá mi ra wá tó gbòm mi olóhun rà ní Dubai ní mo ṣe bá wọlé àwọn security kan náà wọ́n báyìí wọ́n sì mí sẹ́yìn imam wọn lọ àtúkà ara wá nì ìta wá bá lọ nǹkan ni àkò bàbá fẹ́ lọ́jọ́ kejì máa lọ pé ìwó ló dáa jù náà dáadáa fún orí ẹ̀mọ́ tó yà mí the same set of security the same person èmi gangan ni wọ́n kọ́ usher in èmi gangan ni wọ́n kọ́kọ́ ní kí n wọlé fúnra wọn ẹ́ta ẹ́ta àná èmi ni wọ́n ti lè padà sí ẹ̀tọ́ ìyẹn náà tó wà náà tí táwọn èèyàn fi ń wọ ẹ̀ẹ́ aṣọ ńlá pé aṣọ ńlá ni ìyá ńlá tó wà náà ṣùgbọ́n alákúnlé hàn ju gbogbo ẹ̀ lọ kìí ṣe ìwọ̀kíyàn wọṣọ tó dáa tó bá ní kápánà ló láti ràrú àwọn aṣọ yẹ pé kéèyàn ní kó wá dolóṣì kó mọ́ sí ilé olóṣì káàkiri what do you say ókè ẹfẹ́ mú nǹkan lọ sẹ́gbọ́rọ̀ mi so lọ́rọ̀ kan ṣá o ní pé àwọn alábùkù ọlọ́ ní kí a mọ́ tẹ̀lé tí mo bá lọ yẹn yóò tún mọ́ gíní yóò máa fọ́ lọ kí n kọ́ tì yẹn sọ́nà so torí náà wọ́n bá ní ká bèèrè ọ̀rọ̀ ká bèèrè lọ́wọ́ àwọn onímọ̀ bá ń gbádá ńláńlá kò sí pó ní ìmọ̀ o mo fi yẹn ṣe sáńpù èyí wọ́n lé mi lánàá tí wọ́n tún ní kí wọlé lónìí kìí ṣe ìmọ̀ ìdí tẹ́lómi fi máa ń lọ sáwọn àsàlátù ní irú agbára táwọn àfáà yẹn máa ń wọ̀ wá sásàlátù ìdí tẹ́lómi fi ń lọ nìyẹn pé ah, àfáwà yẹn òun láìkẹ̀ mọ́rin ìdọ̀tí kìí ṣe ìdọ̀tí ló gbà lérò àwọn aṣọ ńláńlá tí kó ṣẹ́ sí yẹn ìdí tó fẹ́ lọ ní so yóò ti wá gbà pé bí iṣẹ́ tó wà ní agbádá yẹn bí ó ṣe wọ́n sí náà ló ṣe ní ìmọ̀ sí rárá àlẹ́rìnmọ́ ìmọ̀ kò ní nǹkan ṣe pẹ̀lú pé èèyàn lówó tàbí tòṣì èèyàn lè má lówó kó nímọ̀ èèyàn sì lè lówó kó nímọ̀ èèyàn lè má lówó kó má nímọ̀ náà èèyàn sì lè lówó kó má nímọ̀ anything ló lè ṣẹlẹ̀ ìmọ̀ ẹ̀kọ́ lòun tó náà àwọn aláṣọ lábẹ́lọ́n á sì ẹn tá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ jẹ́ tó nímọ̀ nípa ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ náà obìnrin torí ni bá sọ̀rọ̀ àfá tó bá ní fàṣà fàṣọ́hà ni wọ́n pè ní fàṣà èdè lárúbáwá yẹn pé tí ó ní ìdáláwọ́n ìdá ní ahán ó lè sọ̀rọ̀ dáadáa ọ̀rọ̀ rẹ̀ dùn gbogbo tí máa ń sọ èèyàn ò ní fẹ́ dìde èèyàn ò fẹ́ máa gbọ́ tó bá ti jẹ́ pé orin ló fẹ́ kọ tó bá tẹnubo orin ó lóhùn ju àwọn ọmọ kéwù rẹ̀ gan lọ orin ti kéwù àtorí tí yóò bá ìyẹn lẹ́lòmí fi ń wò torí ó ní mímọ̀ rárá o ẹni ìyẹn lè dùn kéèyàn mọ́ nímọ̀ o ẹ sì rí pé ọ̀pọ̀lọpọ̀ wà sí tààmà lọ́nà orin mímọ̀ pọ̀ jù àyà kùránì ó kéré ọ̀rọ̀ ànábì òfì ẹ̀ ní yọjú rárá lè ta ní sọ pé òfin ẹ̀ kò ní sínú àwọn onímímọ̀ táa lè máa béèrè ìmọ̀ ṣẹ̀ríà lọ́wọ́ ẹni o ìyẹn túnmọ̀ ẹni kéjì mọ́ ẹ̀ nípa ṣẹ̀ríà ṣe kí ni ó kéré tọ́lọ̀n kó ṣàlọ́wà tó ń torí náà a máa béèrè torí náà gbogbo àwọn tí wọ́n jẹ́ kèfèrí yẹn alábùkù ni wọ́n àwọn ni wọ́n gbé oríṣiríṣi ìròrí wá ẹ̀sìn bàbá ògbọ́mọ́là bàbá wọn primary secondary school ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí tàjọjẹ́ méjì ló di christian látara ẹ̀sìn bàbá ògbọ́mọ́lá ẹ̀dẹ̀wà wo jẹ́ ń sọ o àwa jẹ́ mùsùlùmí wọ́n ní kẹgbà jésù torí pẹ́sìn bàbá ògbọ́mọ́lá ṣe bó yẹ káwa náà sọ pé ẹ̀yin náà ẹ but unfortunately kèé yé mi àwa muslim ló muslim tó di christian àwa máa sọ fún ìwọ náà kírísítẹ̀n náà ṣẹ́sìn bàbá àti ẹ̀ náà gbà ìlà ní ṣòbìnrin ti láàrin pẹ̀lú ìwòye sẹ́gbẹ́ kan ọ̀rọ̀ yẹn wọlé bàbá ẹ̀sìn tí bàbá ṣe kò lè gba ọmọ ẹ̀ tọ́mọ ò bá ṣe mọ́rògbódíé tó torí náà òkìdá olójú méjì ló náà ní tí ó ń sọ fún wa náà làwọn náà sọ fún wọn pé ìwọ náà kú ọmọ ẹ̀wà dá ti wa torí pẹ́sìn bàbá rẹ̀ tó náà gbogbo mushrik ẹyọ̀kan tí mo fẹ́ mú wá nìyẹn gbogbo kèfèrí àbẹ̀lẹ́bọ kí ni wọ́n alábùkù ni alábùkù kí ni Yorùbá sì sọ nípa alábùkù ta ló mọ̀ alábùkù kí ìparí ẹ̀lẹ́ Yorùbá pẹ̀rẹ ní iṣẹ́ ẹ̀tẹ́ ni ó padà gbẹ̀yìn wọn kílẹ̀ tẹ́ náà wọ́n lọ́wọ́ náà ọlọ́mọ́síwá lọ́mọ́ náà gbogbo alábùkù kí ni ó parí ẹ̀ ẹ̀tẹ́ tó náà gbogbo kèfè rí àti ẹlẹ́bọ̀ kí ní ó parí ọ̀rọ̀ ẹ̀tẹ́ torí pé iná kan iná ìyá tẹ́nitẹ́ni ọlọ́nsọ́nù Qur'an àbábọ̀ mohim ìyá tẹ́nitẹ́ni ìyá alábùkù wọn òbí jẹ wọn àbùkù tí ó kàn wọ́n ju kan àbùkù olóòròǹgbò yẹgbẹ́ àbùkù ọsàn wẹ́wẹ́ ẹ̀pọ́ kan wọ́n ní àbùkù ló kàn ń bẹ̀ kò débi sọ ó tún sọnù ọlọ́run ṣàánú máa dúró bẹ́ẹ̀ àmẹ́sìn àwọn wọ̀nyí ni eléèébú kí mo pè wá àwọn eléèébú hamas ọlọ́run ni wáyélú lè kú lè húmọ̀sá ti lúmọ̀sá àwọn ilé ìbú ẹlẹ́gàn bí a rí àwọn òbú ọ bóò sí ń bẹ̀ wọ́n òbú ọ ẹlẹ́nu kí ni ó ń pè wọ́n ẹlẹ́nu rétàn ìwọ obìnrin àwọn kan ma wá háyà rẹ lọ jà jájọ lọ mo mọ̀ pé wọ́n lẹ́nu dáadáa ó bá mi bú obìnrin yìí so ìwọ wọn ò pé ọ kó wá ṣe wá àti fúnyàn kó di mùsùlùmí wọn ò pè ọ́ kó wá bá wọn bá wọn sọ̀rọ̀ pé mọ́ kírun ṣùgbọ́n wọ́n máa háyà àti ẹgbẹ́ kó wá bá wọn búyàn a máa ṣẹlẹ̀ dáadáa ní skúl ní higher institution tó stẹ̀ sí yẹni sí today one see <laughs> one lady like that come see the way she just talk to them kó broken ni ọmọ sọlá ń jí àwọn èèyàn gbé ìbò mọ́ bẹ́ẹ̀ I tell am say I dey come So make you go meet am. I wan make you show am shege. She think say she fit talk. You no know say Dada Oleja. Na you be my guru now. Make you come show am shege. Ìwọ ni ó lọ ṣú show èèyàn ní ṣége. Kùránì ní má jẹ ilé ìlú o. Má jẹ lẹ́gàn. Má jẹ lẹ́nu orí sọ. Mo ti di kekeke lásán torí àsìkò. kí ló tẹ̀lé mọ̀ ṣááìn dìnnàmí onírí òfófó mọ̀ mhm. ṣááìn alárìnká tí ń sòfófó kí mọ̀ ṣááìn onírìn dìnnàmí ní pẹ̀lú òfófó gbogbo bí tí lọ òfófó nílọ ṣe ń bẹ̀ máa ṣe wá sí ọmọ àti ó ti rí gbogbo wọn fúmù tó wọ jìlìbáàbù tó lù mi sọ pé tó yà ọ nígbọ́ tó ṣe kí ni tó lù ṣe àfẹ́gbà tí kò síná ó wá lo iron eléèdú ògúnná kékeré kan wá kán síbi ìjáàbù yẹn ó wá rọra lu òní orí gbogbo kàrẹ́ ni ó gbàdà gbọ́ pé ó mú kan wọ ìjáàbù tó lu wà ìjáàbù ìsì ló dáa jù ní ìjáàbù ìjọ tó láti lóde kan tó ní ma sábà lò tẹ́lẹ̀ ma ṣàkíyèsí ìjáàbù olùkó ti lu lẹ́yìn iye umu yẹn ò sì fẹ́ gan torí pé yóò wà obvious ó máa hàn ṣùgbọ́n kàrà ní oní orí oní ma umu tó ṣe pé bàbá ti parí prógrámù yóò sáré wá ọ̀dọ̀ ustazi yóò lọ béèrè pẹ́sẹ̀ ọdún mọ̀wọ̀mọ̀wọ̀ mo lọ Kánò yóò sọ mo lọ Pọ̀pá yóò sọ òun ló mọ wùmù tó ṣe pé torí ìrẹsì ní fi wá program ìjọ orí wùmù lágbájá ní sátidé tó látọ̀wọ̀n orí kò lè wá wọn òpin oúnjẹ ṣé wọ́n máa àmẹ́ǹsì àẹ́dìpá fẹ́ pín oúnjẹ ní ó kọ ìdá ìṣẹ́ kò wá ń jọ náà yóò àlóhun tí máa láti àpò òṣè kẹ́ẹ̀kì ẹ̀ ní gbogbo jọ́dún ògbóúnjẹ kò wá bóyá ti máa ń kọ̀ǹtàtì àwọn ìyàwó stars ṣe wọ́n ní pín nǹkan lọ́la bẹ́ẹ̀sì ìyàwó sáàsì gan kò mọ́jọ́ tí wọ́n pín nǹkan ọ̀nà mọ́ sí ọkùn èmi gan fúnra mi kì í mọ̀ ń jọ mi ó lè jáàárọ̀ ọjọ́ ni màá kàn rúkú òkè ẹ̀yin brothers yìí ní fún wa torí pé ńgbà míì wọ́n lè ẹlòmíì lè mọ́tì fún wa ní kankan àbí àwọn ọmọ tó wá pín nǹkan níbi náà ṣé wọ́n sọ bá àwọn wa pín lọ́la rárá àmọ́ onírè òfófó yóò wọ́n ṣe jù ọmọ tó ṣe wípé brọ́dà tó padà fẹ́ kọ́ ló fẹ́ àjọ wà yunifásitì àjọ wà fólì àjọ àlẹ́ǹsì ó láìkì brọ́dà kan báyìí bọ̀ brọ́dà yẹn ò láìkì brọ́dà yẹn fi sá ìjálẹ̀ ni ó sọmọ sọmọ sọmọ sọmọ sọmọ brọ́dà yẹn sáfi ni brọ́dà yẹn ò fi dúró bí ló fi lọ Kánò tó fi lọ ń gbé bẹ́ẹ̀ brọ́dà tó fẹ́ yẹn option ni tó bá sì brọ́dà yẹn lónìí gan ó sì máa fẹ́ tí brọ́dà yẹn bá ba lónìí tó fẹ́ fẹ́ ọmọ tó gbé dání yẹn ìyẹn ṣẹlẹ̀ lẹ́nujọ́ mẹ́ta tí mo sọ ní mahad ní prógrámù náà rẹ̀ ọmọ tó gbé dání yẹn kìí sóun ló bí fún ìṣọ̀kọ ẹ̀ lónìí lágbájá ló bí fún so ó ti lọ ṣe DNA ló lẹ́gbẹ́ DNA òun gan ṣẹ̀rẹ́ ìsìláàmù fara mú bẹ́ẹ̀ kéèyàn ní ìyàwó ní ìsìn tó bímọ fún yàn kéèyàn ní òun fẹ́ mọ̀ bóyá ọmọ gangan ní fẹ́ lọ ṣe DNA kò wá ní kìí bí ọmọ fún ó kò wọlé nù gbogbo ẹ bá ti jẹ ìyàwó èèyàn gbogbo ọmọ tó bá ti bí téèyàn ni Islam ọmọ tó ń sọ yẹn tó ń sọ fún ilé ìyàwó onídìínà ọ̀rọ̀ tó wá sọ yẹn ó sí sọ́rọ̀tù wo ni in tó lè mórí tó fi lè mórí bọ́ bí ìyá ni pé kó lọ búra pé ó dá ọ lójú gbangba pé ìyàwó rẹ̀ oníṣùnà ó wà fọ́lọ́n wà ní tọ́rọ́tù núùrù hmm? gẹ́gẹ́ wáyà wọ́n ní péjì àkọ́kọ́ súra 24 ẹ̀fẹ́ gbogbo àwọn nǹkan tó máa ń jẹlẹ̀ láyé ìsìláàmù pé fá ó sì ti parí ó sọ orí ọlọ́run ní wàlẹ̀dínà ayẹ̀lẹ̀ kẹrin wàlẹ̀dínà yàrùmúnà lè mú sọ náà ti fún mẹ́làmíyà àtúnbí àrẹ̀bá àti ṣùwàdà gbogbo àwọn tí wọ́n fi ẹ̀sùn ìsìná kan àwọn obìnrin tí wọ́n èso nísìná lẹ́yìn náà wọn ò rẹ́lẹ́rì mẹ́rin mú wá tó rí àwọn obìnrin yẹn nígbàfẹ́ nìkan súnmọ́ wọn tó bá wọn ṣe ìsìná fàjìlìdù fàjìlìdù àmà ní ìnà ẹ fún wọn ní bílálà ogún lọ́nà mẹ́rin 80 lashes wàlá wàlá takbalu lákùnmù ṣàádà abadan ẹ̀ ti gbọ́dọ̀ gba ẹ̀rí wọn jẹ́ mọ́ láíláí they cannot be a witness again in any matter wọn ò jẹ́ olùjẹ́rìí wàhùláìka ọmọ fàásìkò gbogbo àwọn wọ̀nyí òkì ni wọ́n olùfojúlẹ̀ ṣẹlọ́ ni wọ́n ilálẹ̀ dínà táàbù àbáwọn tí wọ́n bá ronúkúwàdà mí ń bá dìdálíkà lẹ́yìn eré wà láwù tí wọ́n ṣàtúnṣe lórí ọ̀rọ̀ bá ń sọ ní oní kò ṣojú àwọn àwọn kan rò bẹ́ẹ̀ ni o fa inna Allaha ghafurur rahim ọlọ́run bá aláforíjì oníkẹ́ walladhina yarmuna azwajahum àwọn tí wọ́n wá fẹ́ sùn zìnà kan ìyàwó wọn wà lámìyàkún làmúṣù àdá kò sẹ́lẹ́rì mẹ́rin tí wọ́n rí illa anfusuhum àwọn nìkan ni wọ́n rí ìyẹn pé wọ́n ká ọkùnrin mórí ìyàwó wọn báyìí kí ni wọ́n sọ yìí wọ́n kọ́ ọkùnrin mórí ẹ̀ ṣùgbọ́n fún òré èèyàn mẹ́ta kún wọn lẹ́nu jẹ́ mẹ́rin ọlọ́run ní àwọn wọ̀nyẹn fàṣàádàtú àhàdìhìm ọlọ́run ní fàṣàádàtú ẹni kọ̀ọ̀kan wọn arúbá òṣàádà ó ní pé wọ́n lẹ́ẹ̀mẹ́rin bí láì pẹ̀lú ọlọ́run mo ríyàwó òun òun ríyàwó òun báyìí tọkùnrin kan bá ṣe kìí ṣe pé òun ríyàwó òun tọkùnrin ní ìbáwọ yàrá o ẹmọ́ ṣe mistake o nínú ṣẹ̀rẹ́ ẹ̀sán kò pé èèyàn rọ́kùnrin kan ó bóbìnrin kan wọlé wọ́n wá tilẹ̀kùn mọ́rí wọ́n lo one hour kìí ṣẹ̀ ṣe ètò wọ́n tó wá ní nínú ṣẹ̀ríà tó bá bọ́kùnrin yẹn lórí ẹ̀tí wọ́n dáṣọ kò wọlé náà àyàfìgbà tó bá rí ó dàbí ìgbà tó ń wo kálámù tó kó sínú gbòtàdá when like fountain pen entering the ink bottle tàbí dòrò bó ṣe wọnú kànga tó ń jáde torí wọ́n lè dáṣọ bóra lóòótọ́ yọ́mọ̀sùn mọ́ra wọn kámẹ́rà kámẹ́rà ìṣẹ́ tó bá fídíò ẹnu jẹ̀rí àkò ní wọlé lórí pé ìwọ nìkan náà ni ṣe èèyàn ní kámẹ́rà kábèrè lọ kámẹ́rà sí kámẹ́rà lè sọ̀rọ̀ on a more serious note cctv kámẹ́rà ẹ̀ ṣe èèyàn ni wọ́n lè ṣe pásíkò wọ́n lè tún yíká ò obìnrin yẹn ìwọ nìkan lórí ta ló mọ̀ bóyá mọ̀ manipulate kámẹ́rà ṣé kò sí superposition nínú kámẹ́rà tí mo ṣe jókòó tí mo ṣe wá àti ṣé wọn ò lè gbé adélé mi lórí kó sì jáde nínú ai náà ai lè ṣe ọlọ́run ní kí lọ́lọ́run sọ ìnáwó làmínà sọ̀tì yóò máa búra pé òun fọlọ́run búra olódodo lòun wàlẹ̀kọ́ mísà yóò búra bẹ́ẹ̀ lẹ́mẹ̀rin tó bá jẹ lẹ́ẹ̀karùn aláàánẹ́ta lọ àléyìí yóò wá ní kí ibi dandan ọlọ́run kó ṣẹlẹ̀ síun kó máa wà lórí ohun tó nǹkaná nínàlìkà síbí tó bá jẹ́ òpùrọ́ ẹmọ̀ pé ìyẹn ni pé kọ́lọ̀ ń gbé òjìnà síkẹ́ ẹ máa ò tí ì sọ wọ́n fìyà zìnà jẹ obìnrin yẹn o ọlọ́wà ní obìnrin ò ní tó náà bá lè búra bẹ́ẹ̀ ipé ọkọ òun irọ́ ní ń pa tó bá jẹ́ lẹ́ẹ̀kan yóò ní kí ìbínú ọlọ́run sọ̀kalẹ̀ léò náà lórí tó á ṣe pé kí ni ló ń wọ́n máa ṣe ọmọ ìyẹn ò wá ní

kò wọlé onírí òfófó lọ́rọ̀ kan já tó lọ ṣòfófó pé ọmọ tó wà lọ́wọ́ obìnrin yẹn tí bí mo lọ ní ọmọ yẹn kèé sọkọ ẹ̀ ló fún oníkíní kò dín ní ìgbà méje tí mo rí lálẹ́ tó máa ń wọ rúùmù ọkùnrin yẹn kò sì ní ìjẹ́bílíbì ó dẹ̀mọ̀ pígbà tó lóyún yẹn àbúrò sí nílé torí 3 months lọ́pọ̀ ẹ̀ máa ń lò lábọ̀rọ̀ láwé after 3 months ni ó tó dé so máa yẹn ló fi mọ̀ yẹn fún ọ̀rọ̀ tó sọ yẹn tí wọ́n bá ti gbọ́ nínú ṣẹ̀ríà éèdì láṣì yóò jẹ torí wọ́n béèrè lọ́ẹ̀ pé orí nígbà tọkùnrin yẹn gun orí ẹ̀ báyìí tó bá ní mo rí àwọn ẹlẹ́rìí mẹ́tàdà tí wọ́n sì kẹrin tí ó fi jẹ́ kẹ pé mẹ́rin tí ò bá ti sí ẹ jìyà ìlànà bí ní gbogbo ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ fàlìyàkùlù khayran kó sọ̀rọ̀ ọ̀rẹ́ lẹ́nu áúlì yásùn tàbí kó dákẹ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí kò yẹ kí n sọ àmọ́ ẹ̀ńgbà tó ti ní òyẹ kó sọ kí lórí tó fẹ́ sọ ẹ̀tí ìgbọ́rú ẹ̀rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí o mo fẹ́ sọ fún kò yẹ kí n sọ àmọ́ àjọ ló ní kí n sọ ọlọ́run ìwọ náà fúnra ní kò yẹ kó sọ àmájọ bí ní kó sọ ọlọ́run àtàjọ bí tó bí ń ṣẹbọ ni àjọ bí ló ní kó sọ níbòlájọ́ bí tí wá bẹ̀rẹ̀ òfófónà àwọn àfáà wọ́n ní tó nìkan wá ṣòfófó fún ọ̀yàn ẹ má fọkàn balẹ̀ pé kò tún ti lọ ṣòfófó tí ìnà fẹ́lò mí ah mọ̀ lédi àkúrù kìíní ń bọ̀ gbogbo tó ṣẹlẹ̀ ní máa tí ó wà tó fún mi gbogbo tó ṣẹlẹ̀ lè jẹ́ náà yóò lọ tó fún wọn ní ọmọ àti mọ́fọ̀kàn balẹ̀ pé ẹni bá ní ṣògbogbo fún ọ pé kò ní sọ̀rọ̀ ọ̀bẹ̀ ẹgbẹ́ lórí ìkò sí kéèyàn lé wọn dànù ní mọ̀ṣáìn bìnàmín ọlọ́mọṣẹ́wà bẹ̀rù wọ́n pè wọ́n ní sọdún mákindé láyé ìgbà kan wọ́n pè wọ́n gbégbòrùn ìgbà kan wọ́n pè wọ́n lámẹ̀bọ gbégbòrùn yẹn gbégèlè gbémèlì ẹ̀hẹ́n tàbí ní nídé èyí méjì àwọn gbémèlì ó mọ̀ mọ́jẹ́ kan náà àwọn onírin òkúrú tó bá lọ léèyàn lọ lílá torí ìtọ́lọ́ sábà tó wá bí ọ́ torẹ́ lómi náà tún máa bọ̀rọ̀ wáyàn lẹ́nu ọmọ tó ṣẹ̀ṣẹ̀ kó dẹ́gbẹ̀lẹ̀ níyẹn báwo lọ̀rọ̀ ẹ̀ ìbẹ́yìn náà lẹ pè ní ọmọ mùsùlùmù alhamdulillah bọ̀, mo gbọ́ àwọn kankan pa ẹ̀ àwọn tẹ́ mi ò gbọ́n kankan àwọn tẹ́ fún mi ní bẹ́ẹ̀ ẹ ara rẹ̀ kẹ́ fún lórí kí láǹfààní tẹ́ ṣe mí torí ti ẹni bó ṣe wà yín wọ́n ní fẹ́ wọ́ kó pọ́ọ̀tì yín kí ló tẹ̀lé mọ̀ náà ìlìlẹ̀ kọ̀yìn àwọn olùdènà ṣẹ́ẹ̀rẹ́ kí mo pè wọ́n mọ̀ náà ìlìlẹ̀ kọ̀yìn olùṣẹ́ni lórí kúrò lójú ọ̀nà tààrà àwọn tí ń hánà èèyàn àwọn tí ń dènà èèyàn those who prevent people from doing good a ti sọ̀rọ̀ wọn sẹ́yìn ṣẹ́mọ̀nù tẹ̀síìlì mú sọ́gán tó pọ̀ nítorí àsìkò ìwọ mọ́jẹni tí ń díyàn lọ́wọ́ umu kan pè ọ́ lórí fóònù tàbẹ́jọ́ ń sọ̀rọ̀ wípé ọkọ òun fún ní 1 million naira òun fẹ́ ti 500,000 naira ṣe sọ́dá kọ̀ sí àà ah! wọ́n ní ṣe kò sí <laughs> wọ́n fún yín ní 1 million 500,000 áàpù ẹlẹ́bí ṣe sọ́dá kọ̀ ṣe 5,000 sí ìtónù kí lẹ́ tàlẹ́fẹ́ fún náà ẹ máa gbọ́rọ̀ tàlẹ́fẹ́ fún náà tí ẹ bá ti gbọ́rú ẹni bẹ́ẹ̀ kí ẹ̀mọ́ ní ẹni tí mo fẹ́ fún mo máa ń sínú ọlọ́ọ̀kọ̀ kí ẹ̀mọ́ wulẹ̀ sọ̀rọ̀ mọ́ torí tó bá ti sọ ẹni tó fẹ́ fún yóò lọ́mọ gbé kiri ẹwọ ọmọ yẹun àná ni ọmọ lágbájá fún ní 50,000 ológun rìn kì bí egbèrè yẹn ẹ̀mọ́ ọmọ lágbájá 150,000 ni wọ́n fún kò ní dákọ̀ ẹ́ tó fún ìkẹta ó tún ti ń pariwo gbé dín pàmbáyì 150 tí wọ́n fún kílò mọ́ tó fi ṣe bóyá kò sówó lọ́wọ́ ọkọ ẹ̀ wọ́n ti fi sanwó skú ọmọ bóyá láìsàn tí ń ṣe sẹ́gbé ó lọ ṣàyẹ̀wò ó tún 150 yẹn gan òká bóyá lóbi tí wọ́n ránṣẹ́ pé ara bàbá òyá àbára àyá tó ti sẹ́ndì owó tí wọn ìjẹta ni wọ́n ọlọ́ni máa hàn náà dáadáa fún èèyàn ẹni fẹ́ ṣe dáadáa ẹmọ́ dì lọ́wọ́ ẹjẹ́ ó ṣe dáadáa what you should do is to encourage people to do good in tó yẹ kó o ṣe yí pé máa gba àwọn èèyàn níyànjú láti ṣe rere wọ́ta wá sọ́wọ́ bèlẹ̀ haski máa gba àwọn èèyàn níyànjú òdodo kílò òdodo dáadáa wọ́ta wá sọ́wọ́ bè sọ́bìrì asọ́bùrù alá àdàfíì ìnira tó bá wá láti bí dáadáa tá ń ṣe tó ní bàbá ń ṣe dáadáa ìnira náà lè dé látàlápá ṣe dáadáa tó bá ń lo jìrìbáà àwọn nǹkan kan wà tó lè mọ́ ọwọ́ rẹ̀ lè mọ́ tó torí pò ń lo jìrìbáà wọ́n ní kí ló dé tí wọ́n kọ́rùkọ ní ẹgbà tá rí pẹ́yìn lẹ́lẹ́ hà nìyí ni wọ́n fi ṣe ka ní o mọ́ torí ìyẹn sọ pé ò ní lo jìrìbáà mọ́ nítorí pé wọ́n kan fò ọrùn látara pé jẹ́lẹ̀ hà ọlọ́run ọba ló ní oore yẹn lọ́wọ́ ó tún wá ní ìlọ́po ẹ̀ lọ́dọ̀ ọlọ́run lè wá ṣe ìlọ́po ìlọ́po tí wọ́n fi tí wọ́n fi wọn ò jẹ́ kó tẹ̀ ọ́ lọ́wọ́ yẹn ọlọ́run lè ṣe fún ọ ó ṣẹlẹ̀ sí mi níbi iṣẹ́ dáadáa lọ́dún kan èmi wà ń sùn wọ́n máa jókòó lábẹ́ ẹjú wọ́n máa ń sọ̀rọ̀ mí èmi ìbá wọn jókòó nígbà tí mo fi wà ń mo sábà jókòó sí tíráàlì mi máa ń kà wọ́n wá ń ṣe promotion wọ́n ní jẹ́ ọkọ̀ àwọn tí promotion kan wọ́n akọrúkọ yẹn lọ sí iṣẹ́ tescom ẹnìkan lápè mí bẹ̀ka orúkọ yóò mọ̀ sí lára àwọn tí wọ́n kọ fún promotion àmú ní kò possible ó ní kò sí ń bẹ̀ olóhun ni olóhun ti bá mi oníbọ̀ tó ń ti fó kọmítì mo bá dé sùn lọ béèrè ẹ wọ́n ní wọ́n rò time book ni mo mo yí mo wà láàbù ẹ wọ́n Can you imagine? Àyẹ̀rí mi ló ní kẹmọ́kọ̀ orúkọ mi sára àwọn tí promotion tó. Bọ̀ èmi mọ̀ pé tó ní kí ni ẹ̀sìn. Kò yẹ torí sẹ́ẹ̀tì yẹn, àwọn èèyàn wọ́n Because of that, wọ́n fẹ́ kírun ní skúl. Wọ́n wá ní kí wọ́n mọ̀ mọ̀ ṣe tí wọ́n bá ti lágogo kálukú mọ́ lọlé torí pé ní skùl ń gbà yẹn a máa ń ṣe assembly after school hours kí mọ̀ bá mọ́ kírun yẹn skùl principal àwọn yẹn wá ní kí mọ̀ mọ̀ ṣàfẹ́mì mọ́tẹ́wà tí lágún kálukú mọ́ lọ lé ẹ̀lọ kírun lé àfẹ́ tẹ́gbẹ́nẹ́wà ti ṣàfẹ́mì ó kírun tẹ́ẹ̀tì àwọn ọlọ́run tó kù kò wá wí fún tí àwọn fẹ́ máa kírun ó ti sọ tán mú náà ah, àwọn nàìjíríà ọlọ́gbọ́dọ̀ àbí èyí wí fún wọn àbá ti máa kí lọ tá ti kí tán ni ò ní ṣe stọ́ọ̀pù هذا والله تعالى أعلم مناعي ẹ̀yẹ má ṣe bẹ́ẹ̀ ẹ hàn náà jẹ́ ó ṣòro fáwọn èèyàn láti ṣe dáadáa ọlọ́run ọkọ rẹ lori awọ lori gbogbo ọkùnrin gbogbo ẹni ó bá jáde tọ́rùn bá ń téèyàn bá sùn lé ọrùn tí bá ń lọ ẹjọ́ tí ó máa ń sọ fọ́rùn lò èèyàn máa mọ̀ torí yóò máa yíbìrì pé ni tó bá fẹ́ wọ̀ tún gbogbo ara ni ó gbé ọrùn yóò wá gan síbẹ̀ tó bá fẹ́ wò sí yóò di gbogbo ara tó bá fẹ́ wẹ̀ yẹn rí pé yóò tàn kò ní lè wọ̀ tún kò ní láti mọ̀ pọ́ dùn lẹ́yìn obìnrin ti rí lára wa nù nílé ò bá ti da àwọn èwí wọ́n ti mọ̀ lára ọkùnrin yẹn nínú kájọ rẹ̀ ó dọ̀ inú kí gébàbù ẹ̀ ó yọ lónìí ló tó bá yẹ tó ń gbàgbọ́ fárájì gbàbù ẹ̀ rí bí kó dé fìlà kí fìlà yẹn mọ́ kọ̀rẹ́ bí kó dé skul kó máa sọ̀sọ́ tí ò fún òpé sí bí kó lọ máa rọ́njẹ jẹ́ ń skul bírẹ́dì bọ́ns náà lọ máa rọ́njẹ àti bẹ́ẹ̀ á ti mọ̀ tó bá jẹ́ bí iṣẹ́ ìjọba á ti mọ̀ bí kó jókòó lọ kí wọ́n fọkàn rún bí kó máa pẹ́ kó tó lọlé níbo ló lọ ó ti lọ join torí pé ilé òòrùn agbára tọ́lọ̀ ìyẹn ni pé ọrùn ní jẹ́ kó rí ó lè direct lọ bí tó fẹ́ lọ tí ọrùn bá tí nǹkan kan bá ti ṣe ọrùn orí lè yí lọ síbi tó wù ẹ lo wẹ́pọ̀n ọrùn tẹ jẹ́ yẹn kẹjẹ́ káwọn ọkùnrin kí wọ́n yí orí síbi tó dáa torí pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tí ò ṣe dáadáa ìyàwó rẹ̀ ní òjò ṣe òun tọ́wọ́ bá ti dọ́dọ̀ ọkọ bùkátà tí ó ju owó lọ yẹn ni ó gbé tìláyà yes ó jẹ́ ìwà ọ̀pọ̀lọpọ̀ obìnrin o kò ní bùkátà ọkọ ti gbọ́ o bó bá ti mọ̀ kí owó wọ àkáǹtì àwọn ọkùnrin kan lẹ́wà aláti wọn ọ̀dọ̀ ìyàwó wọn ní sílú ní ìsọ̀rọ̀ àwọn oní joint account joint account torí lẹ́nìkan bá àwọn méjèèjì bó wọ́n ti fẹ́ kálukú ní mọ́ ní dúkìá yìí a lè ràn ọkọ̀ lọ́wọ́ ọkọ̀ náà lè ràn wá lọ́wọ́ àmúkálukú ní dúkìá tí anyway bá láti bá ti dún tàbọ́kọ́ sọ ń kó òrówó báyìí bùkátà tí ó ju owó yẹn lọ ní òbí wá a ti gbọ́ nípa obìnrin tó rí pọ́kọ òun lówó ọkọ wá sọ kó fẹ́yà fẹ́yàwó kejì ó sì sọ ó nítorí pówó wà lọ́wọ́ ẹ̀ ní kó lọ́ta sí òtóró ti hàn pé ṣírì yẹba ti tàbí ẹ̀yàn wọ náà tó bá kú ó wá lọ change school àwọn ọmọ yẹn kò sọ bọ́kọ̀ wù kúrò ní skùl ó wá kó wọn lọ sí skùl tó wó wọn ó pọ̀ ìgbà tó ń rí extra money lójú ronú ìyàwó kejì so skùl ti tẹ́lẹ̀ wọ́n wọ́n san bí 80,000 naira pàtà ó wá kó lọ sí skùl tí wọ́n ti ń san 500,000 naira pàtà ni ó ní ló fi ń kọ́tán tó wá tún ti lérẹ̀ ẹgbẹ́ akọ́ni pé ó tún lówó sí yóò bẹ yóò wá wá nǹkan kan ní skul yẹn tí wọ́n ṣe fọ́mọ tí a sọ fọ́kọ ó tún ti ṣéjẹ lọ bí tó wẹ̀ tó kọlù máa yẹn òru kò ara yè tí ẹ̀ nìkan ní tó torí gíní olólo fẹ́fẹ́ yàwó ẹlòmíì kò jẹ́ kọ́kọ́ ó ṣe dáadáa sí àwọn òbí ẹ̀ bàbá àtìyá tí bàbá àtìyá ẹ̀ bá ti wá àbí bàbá àjẹ́ sọ̀rọ̀ kan yóò ti gbé ẹjẹ́ kí wọ́n ní 100,000 dádì kí ní 100,000 yìí wọ́n sọ pé kò sí tí dádì fi owó yẹn ṣe ń lé báwọn gẹ́ẹ̀sì ló wá ń gbowó yẹn lọ́wọ́ bàbá òkè kí ni kí wá ṣe ẹkún wọn ní 20,000 tí wọ́n bá ti lówó lọ́wọ́ àwọn gẹ́ẹ̀sì ló wá mọ̀ bá irọ́ nípa o tó bá láwọn àbúrò òun àwọn ẹ̀gbọ́n òun àbẹ́ ọ̀rẹ́ òun kan fẹ́ ṣe dáadáa tí ó ní ọ̀rẹ́ yín yẹn báwo ni tiẹ̀ ti jẹ́ lọ́dọ̀ yín náà ẹ̀ gbọ́rọ̀ ọ̀rẹ́ yíyẹn báwo ni gíní báwo ni tí ẹ ti jẹ́ lọ́dọ̀ yìí àjọ lọ skúl ní ìfàt àjọka primary àjọka central university gangan ẹ́ àṣòwọ̀ tí ó wá jẹ́ bí i ṣe bẹ́ẹ̀ ni pé ọ̀rẹ́ yíyẹn pàtàkì ju àwa lọ́nu lé dáadáa tó wá fẹ́ ṣe fún ọ̀rẹ́ rẹ̀ yẹn kò ní jẹ́ ó ṣe lónìí ọ̀rẹ́ ló kàn. so mọ̀nà ìrìnlẹ̀ àìyàn láti là ń sọ àwọn tí wọ́n máa ń kọ dáadáa fún yàn àwọn obìnrin àwọn ọ̀nà tí wọ́n máa ń gbà nìyí pàápàá jùlọ ẹ̀yin obìnrin tọkọ yín ní lọ́wọ́ ẹ má dì wọn lọ́wọ́ láti ṣe dáadáa bí wọ́n bá ṣe ń ṣe dáadáa sí náà ni tí wọ́n ní yóò máa pọ̀ sí ẹjú àwọn tẹ bá ní dáadáa tí wọ́n ṣe tí wọ́n máa náwó sẹ́sìn ẹlòmí ọkọ ẹ̀fẹ́ yọ zaka yóò ní ṣe zaka ti wọ owó yín ni tọ́kọ wá ní zaka ti wọ yóò ní kò wọ́ àti pé tààlẹ́ mẹ́jọ zaka yẹn fún fáàfá alátẹ̀lẹ̀ ilẹ̀ máa fún owó fáàfá àwọn aláìní ni aláìní wo rémọ̀ níwọ̀n ẹ̀ṣọ́ra kò sí tí ò ní mú wá ẹjọ́ àbú mo fẹ́ rí yín o mo ń lọ bìkan òkè tó bá ti dìgbà tiwa náà rẹ̀ máa ń lọ bìkan àmọ́ títí sáyìn ẹ bá ti pè yín bẹ́ẹ̀ wà lórí mi ẹ lọ

kò lè tí èyàn bá ṣọ́ra ò ní fàǹtí ẹ̀ lówó mọ́ lọ́sẹ̀ yìí lóṣù yẹn o èyàn tó wá jẹ́ kí àwọn ẹ̀mọ́ tó ní òfòdí kankan kí èyàn lè rí nínú o lè rí lẹ́gbẹ́ tóró mà pé òun ó jìyà ẹ̀ obìnrin mọ́ bóun ti lè jẹ̀ yẹn yà mi è sábà fẹ́ sọ tó rẹ́lò míì tí ò tó fẹ́ jaburú tí ò mọ́ bí wọ́n ṣe ń ṣe ni kó fún lẹ́ran tí ò

torí kó lè rí ìyàwó rẹ̀ súnmọ́ gbogbo nǹkan ni ó rà dání yóò rà súyà yóò rà ilé kí ìyàwó yẹn sáàlè jẹ́ súnmọ́ òun lálẹ́ ọjọ́ tí ò bá ti rà á tàbí ọjọ́ tí ó bá ti ṣẹ̀ kò lè súnmọ́ àdáadáa ẹlòmíì wà yóò post owó sákàǹtì ìyàwó ẹ̀ torí pé kò lè jẹ́ kó súnmọ́ tó ti wọn bí bóun ó ti mú yóò jalẹ́gbò lálẹ́ ni tẹ̀sí mílẹ̀ ẹ̀ẹ́ ẹlọmọ bá ń fi yìn pé à ń fi yìn ní ìyàwó yìí a ní kẹ fún wa ló à ń fi yìn lẹ́kọ́ close to owó sí ẹlọ́bà ẹjẹ́ kó máa ṣe ìyàwó yìí ṣé èèyàn ó fáǹtì mọ́ bínú mi ní fún next month mọ́ bínú gbogbo nǹkan yẹn jẹ́ àwọn obìnrin àwọn tí mo ń gbé ọjà practical ọmọdé ká ṣe ọlọ́run ṣe àná wa àtàwọn míì tẹ́ ẹ̀mọ̀ tẹ́mi ò mọ̀ pé mi ṣe kí ni èmi ìṣòbìnrin èyí tí mo gbọ́ olùmọ̀sọ mana ilẹ̀ ayé mọ̀kọ̀tádìn àfin olùkọjá àlà ẹlẹ́ṣẹ̀ bàbá ń jà èyí ṣẹ̀ṣẹ̀ kóbìnrin jowú oṣù i repeat mo tún sọ ẹ̀ṣẹ̀ kọ́ ní pé obìnrin jowú torí pé àdámọ́ obìnrin gangan ni kó jowú ṣùgbọ́n kò gbọ́dọ̀ kọjá àlà níbi owú kí ni kọjá àlà níbi owú kó ṣe ń tọ́lọ̀hún ṣe léèwọ̀ bí ìjọ́ tí ìyàwó tó fẹ́ ṣe bẹ̀ fọ́kọ tí èso ló fẹ́ ṣe bẹ̀ ìyàwó ti lọ́wọ́ lọ dayọ̀ sínú ọbẹ̀ yìí wọ́n ṣe burú ọkọ̀ iyọ̀ ti já àwọn èyí ẹ tó sì ń ṣe bẹ̀ lọ́wọ́ nì ọkọ̀ ti gbà ẹgbẹ́ obìnrin yẹn ṣe já àwọn èyí mi fẹ́ sàwọn méjì táwọn obìnrin lè ṣe dáadáa ọkọ wà kórìíra obìnrin yẹn gbà wípé ọlọ́run ló ń darí ọkàn bó ṣe jù bẹ́ẹ̀ lọ́tọ́lọ́ bá ní ó tún fẹ́ràn rẹ̀ yóò fẹ́rẹ̀ òun láìkì ìyàwó yẹn bó lẹ́ pé ọbẹ̀ máa níyọ̀ but that is a shortcoming ó kàn lọ para rẹ̀ nù yàrá ni bó lẹ́ pé ìyàwó yẹn ọbẹ̀ máa níyọ̀ ṣùgbọ́n ibi tóun tún kù sí nìyẹn àbọ̀t ah, obìnrin ẹ̀dà ó ti fi gbọ́ngbà tí gbọ́rẹ̀ rẹ̀ sọ nínú yàrá ẹkún ló mọ̀ sùn gbogbo ọgbọ́n ta dá ìkò tún wọ́ọ̀kì torí bọ́lọ̀ ló kọ̀ntrú ọkàn Allahumma ya musamman Ànábì ní na qalbal insani fi ìsìáìní min asọ́bi Rahman yuqallibu kayfa yasha. Ọwọ́ Ọlọ́run wà bó ṣe wọ́lọ́ ní yí ọkàn. Ìwọ lọ ń ṣe nǹkan yẹn kọ́kọ́ bá kó ìra ìkejì rẹ̀. Ọkọ̀ ẹni ibi tó kù sí nìyẹn òun fẹ́rẹ̀ ẹ̀. Torí náà, owú nọ́mà ṣùgbọ́n má jẹ́ kó wú tí ọdẹ́ tí kó ṣe kí ni nǹkan tí ó jẹ́ èèwọ̀ nínú ìṣẹ̀ríà tí kó máa na ọmọ ìyálé rẹ̀ àbọ́mọ ìyàwó ẹ̀ tàbọ́mọ kejì ẹ nígbàtí wọn ò sí ń bẹ̀ òrójú ẹ̀ lójú wó kòrógó ìgbà tó wà fún ní ìyá rẹ̀ ọmọ ya wá ń gbóná lórí kò lè sùn ó ń jowú yẹn ni ìkó tó lọ fi ọmọ yẹn àmàlẹ́kà ti kọ́ kalẹ̀ tó bá dòjú àlìkí yẹn ní kí ló dé mi ní kò nígbà tí mi ò lè sọ kọ́rọ̀ rẹ mọ́ dàbí àlọ ẹni tí epo tó àgbò lẹ́nu wọ́n ló jẹ oúnjẹ ó ó ṣe bẹ́ẹ̀rẹ̀ kò kìí sọ̀rọ̀ tó bá dò jáàlì kìí àmọ̀mẹ́ kí ló dé tẹ́ fún níkò nímú èé ṣe tẹ́ gbáhùn lẹ́nu nígbà tí wọ́n sí lé kí ló dé tẹ́ dá ìtọ̀ sínú ọbẹ̀ òun nígbà tí yàwó sí lé ó dátọ̀ sí pé má jẹ́ ẹbá aláwọn kan táwọn onú sí ti di àwọn tó ń ṣe àwọn ìkàkan torí náà má jọ owú débi pé yóò mú ọ ṣèkà síyàwó sí ìyálé tàbí sí ọkọ ẹlòmí owú ló jẹ tó fi bí ìyájọkọ ìrọ ẹni tó fi ríjì menopause tó mọ̀ pé wọn ò lè bímọ mọ́ ọkọ wá fẹ́ yàwó mi tó fẹ́ bímọ ó lọ sàsọ́kọ tó bá ti lọ́dọ̀ obìnrin kò ní lè ṣe ó lọ dẹlẹ́bọ látara owú owú ló mú wọná ó lọ ṣe oògùn pé kọkùnrin yẹn mọ́ lágbára láti súnmọ́ obìnrin mọ́ ọmọ tó ṣẹ̀dé òun kò ní bímọ wọ́n tún yà ó tún sọ àpò bá gbọ́ kó adìẹ ló fẹnu sọlẹ̀ ó lè bímọ bí àwọn kan ṣe débẹ̀ mùsùlùmí ó lọ dẹlẹ́bọ nítorí oko nítorí owú ó gbà kó wọ náà mo ti róbìnrin tó kéré pé wọ́n sọ fún mi mo ti róbìnrin sọ pé tó bá jẹ́ tí ó mú wọ náà ni ó tẹ̀ lọ́rùn ṣàdá sọ̀rọ̀ kò dá ọ̀rọ̀ yóò lé lórí tó bá jẹ́ tí ó mú wọn nínú ìṣe lásìkò yẹn ṣẹ̀tọ́n ti gun ojú ẹ̀ sọ̀dọ̀ jẹ́pẹ̀ mọ́ ó tàbí mọ́ jẹ́ aláṣẹ jù jowú wọn níwọ̀n ẹ̀tọ́ rẹ̀ ló ń béèrè ó ní lóòótọ́ gbogbo tó bẹ́ béèrè yẹn ìwọ gan ni ṣe àmọ́ ìyàwó àbíyàlé rẹ kò ní ó sì lè jẹ́ jẹ́yàwó ọkọ wá fún orí tí tèmi náà jà kìí ṣẹ̀ṣẹ̀ kìí ṣẹ̀ṣẹ̀ torí pé ẹ̀tọ́ ọkọ náà ní kó fún owú nìyẹn ẹ̀gbọ́gbọ̀ yẹn tí wí ni ẹ̀yin méjèèjì fẹ́ wá program ọkọ òsì lọ́kọ̀ ẹ wá fẹ́ gun kẹ̀kẹ́ nàfẹ́ gùn ọkọ̀ wá rí pé eléyìí ò lówó ó wá fún ní five hundred naira bí o owó ti ṣe mí dà kì í ṣẹ̀ṣẹ̀ owó ló jẹ débẹ̀ o five thousand wà lápò rẹ̀ tí òbí ní ọmọdé tí òbí ṣe tó àìpé o fẹ́ jẹ́ ní eré gangan mòmí ní ó yẹ kó o pe ọkọ sẹ́yìn ni kó wá fún ní one k àwọn ohun kan ní ìyẹn ni pé láyé èmi nítorí àwọn ọmọ olówó tí ó fi fún lédè ẹ́ ẹ take note kí n tó round up tẹ̀sírì lórí torí ọjọ́ tí náà ní di last inú àwẹ̀ inshallah ẹ take note gbogbo nǹkan tí ó bá gbé yẹn wà lè jẹ́ náà lọ́pọ̀lọpọ̀ ìgbà kì rọrùn torí kí ẹnìkan wà tí ò ní jẹ́ kó rọ̀ wá lọ́rùn ní níbo sí ọkàn mi lè aláàbí yòówá fún ìdíjú ìṣòro ìlẹ̀ náà lè jí náà jọ ó bá kú lọ́wọ́ ó bẹ́ fún ọ̀tá tó bá kówó fọ́kọ̀ yẹn tàbí òsùn mọ̀ náà ṣàìtọ́ ní ọmọ ọbọ̀ sọ lẹ́nu ń dùn ọ pé ò fọ́kọ̀ rẹ ṣùgbọ́n ó wò pé nínú ọkàn ló ti ṣe gbogbo wàhálà yẹn tá bá fún yóò tó lọ fún mù lágbájá ẹ̀ tí ìgbọ́ obìnrin tó sọ rí pé in tó jẹ́ kó ń takò ọkọ̀ òun kó fi níyàwó kejì ní pé nígbà táwọn ń jìyà kò ṣe fẹ́ ó ṣe jẹ́ ìsìn táwọn ti wá mẹ́kẹ̀ ló fẹ́fẹ́ ṣebí kádàrá tó ń kálukú ọ̀tọ̀ ṣèbádùá tí wọ́n ṣe ní pé ọlọ́run wọn ni kó jẹ́ ìyàwó àkọ́kọ́ ní ọkọ ẹ̀ ṣùgbọ́n ló gbà mo ti láwọn húmù náà tí wọ́n tún máa ń ṣàdúrà ní ìdí o pé a máa wọn orí kó jẹ́ first wife nílé ọkọ ẹ̀ ọlọ́run sì gbàdúrà wọn wọ́n jẹ́ first ìgbà tọ́kọ̀ yẹn wá di mílọ́níà tó di mọ́ di mílọ́níà ló wá ló ń fẹ́ sẹ́yàwó kejì wọ́n wá gbógun pé kò lè fẹ́ ṣèbáàdó àti ìgbà sẹ́yàwó àkọ́kọ́ ní oṣù ẹnìkan sì ń ṣàdúrà pé ọmọ mi jẹ́ kó ní ọkọ alálùbáríkà kò fi first wife sí ọlọ́wà ní ẹnìkan tó ti méèkẹ̀ kó lọ fẹ́ kó jẹ́ second wife níjọ ní káà ó fún ní odidi káà wọ́n rántí péjọ ní káà ẹsẹ̀ kan lẹ́bìnrin wọ́n ní ẹ kí ló dé tó jẹ́ kó fẹsẹ̀ rìn bí ìjọ́ tó fẹ́ nìyẹn náà kò nira ìyàwó dùn lọ́sìn kí ọkọ tún mi gbé òràká fún lédì ràbìmí náà fún mi o àwọn ọkùnrin gan ó ti rà fún ọkàn tó gbé wọlé ẹ̀pá àwọn ọkùnrin wọ́n lágbárí gan àwọn tó lówó ni o tí wọ́n bá ti ń ṣe àwọn oore kan fún yẹn orí ẹ̀dẹ́ ní tàbí ó béèrè owó òtìlẹ́lẹ̀ owó sákàntì ẹ̀ 250,000 umu ṣe aṣọ báyẹ̀ ní bá wọn rà ní ẹ̀rù kò sówó ní èló láṣọ náà 50,000 300,000 ní sẹ́ńtì máa fúra ọ̀fẹ́ níyàwó ọmọ abẹ́ jáde ṣe pápápá onídúródì ọwọ́ agbé ọ sínú ká ó náà ń ṣe àwọn oore kan ó fẹ́ fẹ́yàwó ìyẹn ní fi ń sọ fún pé kò lè gbára tó jẹ́ pé nígbà àwọn yóò bá wọlé ò ní jowú kọjá àlà ṣùgbọ́n bí táyìn yóò tọ́nu ẹ̀ sí ọ̀tọ̀ èyí ń ṣe dáadáa sí ẹgbẹ́ yẹn ṣe bá advantage àǹfààní ló jẹ́ fún ẹ̀nà ó wá ní òfin àǹfààní yẹn ọlọ́run sànà ṣàìtọ́ ẹ̀yin obìnrin gbogbo àwọn àǹfààní tọ́kọ yín ti fún yín ẹ jẹ dáadáa ẹ fẹ́ nìkejì náà láǹfààní ẹ fún kẹta láǹfààní ẹ fún kẹrin pẹ̀lú ẹ̀ẹ̀mọ̀dí àmọ́ tọ́lọ̀ ń kádà lọ ó lè játara ìyàwó kejì àbí kẹta lè yóò fi ṣorí rẹ̀ ọ̀dọ́ ó tún wà vice versa o bó tẹ̀ pé téèyàn bá ti lè wu ẹ̀ kò ní ní prophet ọlọ́run lè fi sábà kan ó sì ọgbẹ̀ lọ fẹ́yàwó ìyàwó yẹn appreciate ẹlòmíì nínú ààrẹ yẹn yóò tó wá máa ọkọ pé ẹgbà ọmọ kú lọ́wọ́ lágbájá gba ọmọ ọ̀dọ̀ tí ó mọ̀ bò gbé níbi tó kórìíra ẹ̀dẹ́ ẹlòmíì tún bá sàárè orogún ẹ̀ tún bá ṣorogún àdáadáa ẹ tó ti kú kẹgbẹ́ jowó tún bá kí ìnà oṣù adọ́bẹ̀ ìkọjá àlà owú dá kò sáburú mẹ́ ṣùgbọ́n má ṣe kí ni má kọjá àlà kí ni túnmọ́ kí kọjá àlà in tọ́lọ̀ bá ti ṣe léèwọ̀ má jẹ́ kí owú bí ọ ṣe tó tán tó bá ti lè control yẹn ò ní ní problem ọ̀nà àbáyọ̀wó láwá lè ní tó bá ti fẹ́ ṣe aburú wọn ṣe àwọn òbí láìmọ̀ ṣe ìtọ́lọ̀ ọlọ́run sàmà kí ló tẹ̀lé àfi ẹlẹ́ṣẹ̀ ìyẹn ti kó sínú ó tún lé bá dáadáa ní kàzà ní ibẹ̀ láparí ẹ̀ sí ọ̀dájú kí ni mo pé mẹ́jọ ọ̀dájú ó tún lé ọ̀dájú gbogbo obìnrin tó bá dájú kò sí sí gbogbo tí mò ń sọ lẹ́ẹ̀kan yẹn àwọn kan kọ̀ọ̀kan tí mò ń sọ yẹn lọ́dayọ̀ sínú ọbẹ̀ ìyàwó àbọ́bẹ̀ ìyálé kíyọ̀ lè já kọ́kọ́ lè kórìíra ẹ̀ kan ọmọ kò mú kó dájú ni ẹ tí ò bá dájú ò lè ṣe gbogbo ọ̀dájú ṣé wọ́n ní tìjú ọ̀dájú rẹ̀ ní tìjú ọ̀lànà ti fi ní ìdálámsà sáyé fásitàmẹ̀ṣì tó bá ti ní tìjú kò sí tó lè ṣe gbogbo tó bá bẹ́ni mọ́ ṣe ìjàpá nínú ọ̀rọ̀ Yorùbá wọ́n ló gbogbo àwọn èèyàn sọ ìyàwó wọn ilé ní ó lè níyàwó jàpáni eh, aburú ìyàwó rẹ̀ ò tí tótó ilé ní ọ̀fà lè níyàwó jàpáni kìí ẹ̀ṣì dá gbogbo èèyàn tàn sọ oríṣiríṣi wà ọ̀dá kí wá ní ìyàwó rẹ̀ ń ṣe ní ìyàwó tòun ò ní tìjú ìtumọ̀ ẹni pé gbogbo ìwà tẹ́ láwọn ìyàwó yín hù yẹn kò obìnrin tó lọ pọnmi lódò kò wọ pátá kò wọ kọ́mú oróṣọmọ́yà ó ṣe dédìí odò náà ní tí ń aṣọ tí ń tún oró olómi òyànyàn sí bàbá ìjàbàlà nídìí omi abẹ́ẹ̀tì rírí dáadáa kò tún ní wọ pátá ó ti róbìnrin kan tó sọ lórí ìyẹ̀ kí ni kí ni mo ti bírù ẹ lọ́mọ kí ni yẹn jẹ́mọ̀ pé ẹ máa borí àyà ẹni kí ní òun ti bírú ẹ lọ́mọ tó ń gbọ́ yẹ̀yẹ́ lọ́ba náà ti bírú ẹ lọ́mọ irú ẹ ó ti mú ọyàn òun kí ní ìtumọ̀ ìkú kí ló fà á tó fi ń ṣe bẹ́ẹ̀ kò ní tìjú kò sí obìnrin tí ò bá ní tìjú yóò gbogbo bá ti kàtẹ́ ìyẹn yóò ṣe yóò mọ búyàn àìní tìjú ló bá kéèyàn mọ di ẹlẹ́nu rézọ̀ ó yá bọ́ sí ìgbà mo ti rẹ́nìkan obìnrin ní ìgbẹ̀mbì ó ti pẹ́ tó ti tó tẹ́yí àbẹ̀gùn ó bá obìnrin yẹn jà ó wá ń bú títì yẹn wá ń lọ ó ń tẹ̀lé yẹn fo títì mọ́tò wá ń bọ̀ tó wá dúró só títì ó ní dúró tẹ̀ ní mò ń wọlé ti ìyẹn jẹ́ àárú èèyàn wo ni ìyẹn ń sá lọ ó tún tẹ̀lé ìyẹn cross the road tí bá ti ọkọ̀ gbọ́ tó fẹ́ tẹ̀lé kí ló fà á tó fi ṣe bẹ́ẹ̀ kò ní tìjú ní ọjà bá ní lákúrẹ́ níbi sótà yẹn lẹ́gbẹ̀ ọjà ọ̀pọ̀lọpọ̀ gbẹ́ra obìnrin tí wọ́n jà wọ́n jara wọn tí ó hò mẹ́ nígbà tí mo fi wà lákúrẹ́ dáadáa wọ́n jara wọn tí ó hò ọmọlúwàbí báyìí wọ́n sì tún máa jà lọ torí pé kò sí tìjú ẹlẹ́rẹ́ kò sọ́rọ̀ tó wọn ò orin tí àfà sọ ìgbé la khayra fi wajhi idha qalla ma'uhu wala idha <laughs> qalla ma'u li wajhi qalla haya'uhu àbí wala khayra fi wajhi idha qalla ma'uhu kò sóore kankan tí ń bẹ la khayra fi gini fi níbi ojú kan nígbà tí omi ojú yẹn bá ti kéré orí ẹni tí kò é sunkún kò sí tó lè ṣẹlẹ̀ sí so nítorí náà má jẹ́ ọ̀dájú ẹ tó bá jẹ́ ọ̀dájú gbogbo bá sọ sẹ́yìn kí ni ó ṣe kò sí èsì òmè òun wà kódà yóò lọ ṣẹbọ yóò ṣẹbọ tó lè gbé wọn náà yẹn torí bọ́dájú ni ìtò àwọn ọ̀dádì yẹn ni pé tí wọ́n fẹ́ ṣe iye gangan ni wọ́n ṣe kò sí wàásù bẹ́ẹ̀ lè ṣe kò sálàyé bẹ́ẹ̀ lè ṣe kò sáànú ànábì sì ní rírà àmú máa ń filẹ̀ àrùbí yàrhámù kó mọ́ ọ̀túnlé bá dàdá àlìkà ẹjá parí ẹ̀ síbẹ̀ lẹ́yìn náà zà ní ọjọ́ máa lè ọmọ àlè yẹn ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ pé wọ́n bú ẹnìkan ní mọ́kà sọ́lọ́wọ́ ṣàánú wa dáadáa wọn lọ́mẹ́jì ó bàjẹ́ adúpẹ́ fún ìfarabalẹ̀ wa sí ẹ̀gbọ́n ìwà so ló jẹ́ kí time wa go offshoot by actually we have spent one hour seconds exactly wákàtí kan àti ìṣẹ́jú mẹ́rìnlé ní ogójì wákàtí kan ogójì ìṣẹ́jú ó lé mẹ́rin láti fi ń sọ̀rọ̀ láti ti bẹ̀rẹ̀ ọlọ́gbó ṣàánú ṣẹlẹ̀ ọgbáwọn kan náà wá ń di fíìmù tí wọ́n wò lọ́wọ́ Africa Magic báyìí wọ́n ti lù tó 2 hours jẹ́ pé fíìmù àwọn kan ní 1 hour 30 minutes 2 hours ẹjá ní 1 hour 30 minutes èyẹ́ lẹ̀ máa wo part 1 part 2 àbẹ̀kẹ́ part 1 àbẹ̀kẹ́ part 2 àbẹ̀kẹ́ part 3 yóò sì wù mẹ́tẹ̀ẹ̀ta mùnírù àti àmbàlì ìgbàkan ló jáde ẹran ti mùnírù àti àmbàlì ní owó fíìmù yẹn o ìgbà yẹn pópa ìtì pọ̀ jù ìkòrò jẹ́jẹ̀ lílì náà padà jáde Yes.

ọlọ́run ọba ní ṣe kí ni wàhálà ń tàgbẹ̀ kí ni yóò bá wí ọlọ́run ní jẹ́ ṣu ta so béèyàn ṣe jókòó sí ṣọ́ọ̀bù tó tà sí kọ́lá àlùbáríkà àlùbáríkà ló jù ẹni pa 100 naira àbẹ́gbà 3,000 naira ó 3,000 naira yẹn la believe pé ó máa méèkì ẹ̀ rárá ọlọ́run lè gbé bùkátà 25,000 tí yóò tó wá mọ̀ yáwó ẹ tó wá pa 100 naira ọlọ́run wà ní kó tún wá rí 25,000 naira bí ẹ̀bù bí ọrẹ lóní ọdún tọ́ pé aláṣọ àtẹlẹ́fọ́ ẹni tajọ kọ́lé ẹni tẹ̀fọ́ kọ́lé lọ́jà ẹ́ ìgbẹ̀lúwó alọ́jà ẹgbẹ́ àdàdó bá so alẹ́ òmàá yóò padà sí Sunday nìkan kò ní jẹ́ sátọ̀dé àǹfẹ́ni torí àwẹ̀ ló fi bọ́ sí sátọ̀dé àǹfẹ́ni káwọn náà bìí máa gbọ́rọ̀ ìlọ láti sunday kéṣọ̀lá wa ní ṣe lọ́la torí àwọn ọmọ bóyá wọ́n róṣù lálẹ́ tàbá róṣù nírọ̀lẹ́ òní ọ̀la lọ́dún alọ̀yìdì tí wọ́n bá sọ pé àróṣù a jẹ́ pé monday lọ́dún èyí yòówù torí ó jẹ́ kò bá jẹ́ monday lọ́dún kò ní tún máa ti lọ́la torí pé tó bá jẹ́ monday náà á pìpìà

how many questions? Ẹjá wà àwọn tó ní question. Ìjẹ́bẹ̀ èrò wọn. Number one, number two. Number two, So sótítán. Number three, ma. Number four, ma. Number one. Okay, number five. One. Surrogate mother ìyẹn ní pé obìnrin kan bẹ wọ́n ní kò lè gbọ́mọ sínú nínú ẹ̀kọ́ lọ́dọ̀ àwọn oníṣègùn tàbáwọn onímọ̀ nípa inú obìnrin àti ìbímọ wọ́n ní ìjẹ́gbà láàyè wà kóbìnrin mi wá bá gbé ọmọ rẹ̀ sínú ọ̀nà tí ọmọ ń bá gbọ́mọ sínú fún mélòó kan ọ̀nà alákọ̀ọ́kọ́ ni wípé ọkùnrin yẹn àtọ́ ẹ̀ anyway jẹ́ kí n kàn summarize ẹ̀ kò wọlé torí pé yóò dá kí ní kan tí yẹn pé yóò dá ìṣòro sílẹ̀ tàbí yá ọmọ ṣe ìyá méjì máa níyàn yóò dá ṣòro ó sì ṣẹlẹ̀ láyé àwọn tó bá yẹn gbọmọ ẹlùmí ìgbéèrè ọmọ tó wọ́n agreement máa wà yóò ti fọwọ́ sí lọ kò ní rí bẹ́ẹ̀ ṣùgbọ́n nínú ṣẹ̀rí àṣà kò wọlé lọ́rọ̀ kan ọmọ ààrẹ tó ń kálukú ni kó gbọmọ rẹ̀ sínú kò sì rí nìyẹn ọlọ́ ààrẹ number two Wọ́n ní jẹ́ Islam nínú ṣẹ̀ríà Islam ṣígbà láàyè wà fún ọkùnrin kan àtobìnrin kan. Obìnrin yẹn ti lóyún fún ọkùnrin yẹn kí wọ́n tó so yìí. Ìyẹn pé oyún yẹn ni wọ́n ló ní oyún nínú gbàdẹ́ so yìí ọ̀nà méjì ni ọkùnrin àtóbìnrin ẹ ti lé ṣàdéhùn fáwọn fẹ́fẹ́ láwọn wọ́n wá lè ṣe sùúrù kí a tó so yìí wọ́n ti súnmọ́ra wọ́n wá dóyìn obìnrin ti wọ́n gbọ́n lóyún nígbà mí ọkùnrin lè mọ́mọ̀ nígbà mí ọkọ ti wọ́n ìyàwó mọ̀ omi mọ̀ gbogbo ọ̀nà tó lè gbà wá èyí tó tẹ̀wọ̀n jù nínú ọ̀rọ̀ táwọn àbá sọ ní pé a lè so ìgbìlé lórí ṣókí mo fẹ́ sọ ní i have discussed it at length mo mọ̀rọ̀ tí ṣe kìrìsìtàìmù jẹ ní àsọ lórí ẹ̀ tẹba o female forum for relief ó ti pẹ́ yí àgbò láti i discussed it lọ́nà ìlú ó padà transfer báwọn àkọ́kọ́ mú ní ó lè wọlé torí ọ̀rọ̀ ṣe jù ìjọba islamic area but ṣe kalagba ní wọ́n padà bá ìjà díjẹ mú lọ wò hal èyí tó tẹ̀wọ̀n jù ṣá òní pé kó bímọ tán ká tó èyí tó tẹ̀wọ̀n jù ní kíni kí obìnrin yẹn bímọ tán ká tó ṣe kíni kí a tó sọ yìí kí ọmọ so yìí nígbà tó ní oyún wallahu ta'ala a'lam ọlọ́run tó nímọ̀ jùlọ nọ́bà 3 náà tàbí nọ́bà 3 yẹn 4 5 lẹ́yìn nọ́bà 3 yẹn hẹ́ alẹ́kùn sọ́lá bẹ̀rẹ̀ ṣe bá ń ṣípa ọdẹ ṣe mùsùlùmí lè ṣé èèyàn lè wò wọ́n ẹran tí wọ́n pè ní wọ́n ṣípa ọdẹ tí ọdẹ kan bá kú nílẹ̀ Yorùbá wọ́n á kọ́kọ́ ṣe èrèmọ̀jé lálẹ́ èrèmọ̀jé ẹ̀ là ń pè ní èrè ọdẹ lálẹ́ ni o wọ́n fi dárò òkú tó lọ wọ́n è sábà ṣe bí síkírìtì ní alẹ́ ni wọ́n ṣá ṣe ṣùgbọ́n èrèmọ̀jé yẹn a rí nínú àwọn olùmọ̀ ìjìnlẹ̀ lítírẹ́tọ̀ Yorùbá ọkọ̀ wílé lórí ẹni ẹ̀dẹ̀ ṣe wàhálà gidi mo gbàgbé orúkọ ẹ̀sìn ó lọ ọ̀yọ́ lọ sọ́dọ̀ àwọn ọdẹ gidi ó bá wọn kópa wà kọ́ ìrìnmàjẹ́ oríṣiríṣi lẹ́yìn náà wọ́n wà á ṣe ṣípà ìṣípà ọdẹ ẹyẹ ni pé gbogbo àwọn ẹrù rẹ̀ wọ́n kó lọ nù gbó ẹrù ọdẹ yẹn wọ́n kó lọ nù wọ́n wá ṣe orò ọdẹ ṣòro lẹ́yìn ọdẹ wọ́n ṣàṣọ àwọn nǹkan wọ̀nyí so ó ṣòro lẹ́yìn ìyẹn ni wípé ẹ̀mí ẹ̀ wọ́n tú sílẹ̀ láti lè lọ torí pé tí wọ́n bá ṣípa ẹ̀ wọ́n gbà pé ẹ̀mí ẹ̀ ó mọ̀ ra bàbà so nínú ṣẹ̀ríà Islam ǹjẹ́ wọ́n sọ pé ká ṣípa ẹ̀ nìkan ara kí ni wọ́n ní ká ṣe ká sìnkú ẹ̀ tàbá rántí àwọn ọmọ ẹ̀rùn mẹ̀jàdúrà fúrájẹ́ mùsùn so ìṣípà yẹ ó takò àkídà Islam torí àkídà tó wà lẹ́yìn ìṣípà ni pé his will not be released it will be roaming about ẹ̀mí ẹ̀yẹ ó máa máa rábàbà àbí máa ṣípà yóò fi ṣe ìlú tí ó bá ṣẹlẹ̀ Islam ìṣàwálé lọ wò wọ́n bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ tó bá kó ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀kọ́ téèyàn ṣe bẹ́ẹ̀ ni lè lọ ó ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀kọ́ téèyàn kọ́ bẹ́ẹ̀ tí ò bá ti ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀kọ́ tó nǹkan mọ́ lọ ètò ti wò sẹ́yìn ti tó torí ẹlòmí ò ní ẹjẹ́ kí wọ́n lọ máa wò fún ọ́pìlẹ̀ mọ̀ pé sáàmù rárá ti wò sẹ́yìn gbà tọ́rọ̀ bí eégún jó sì gálafẹ́ lọ wé fún yìí rárá mọ̀rùgbódí ọ kámọ́ lọ torí wípé kí ni àyà kùránì ní sọ́rọ̀fùrùkọ́n sọ́rọ̀fùrùkọ́n ọlọ́run bá sọ pé àwọn عباد الرحمن الذين يمشون على الأرض هونا نعم نعم الذين إذا سقوا لم يسيقوا نعم والذين يدعون مع الله إلى نعم يكفر الله حرم الله لك حق ولا يقع ذلك يلقى عسالا نعم ضعف له العذاب يوم القيامة الذين معانا إلا من تاب عنه نعم Aya pé láyá ṣe àdùn zúrọ̀ yẹn ní ọgbẹ́ mọ́rù kìrọ ọmọ. Aya yẹn mo fẹ́ wù kẹlẹ̀ ìwòlé Súra 25. Ṣóyé ẹjẹ́ ká fún yín níbi tí wà ìbádù Rahman. Alladina yamshuna ala al-ardi hawna. Aya 72 Súra 25.

àwọn tí ó jẹ́rí èké àwọn akọ́fẹ́ sí padà sọ ẹgbẹ́ kìí ṣe pé jẹ́rí èké tá mọ́ ń sọ pé yàn lọ jẹ́rí irọ́ nínú táwọn sọ ábà tú sí ni pé àwọn tí kìí bá wọn jẹ́rí ọdún àwọn ẹlẹ́bọ ṣàánà bàbá bẹ̀rẹ̀ bí Christmas bí Easter Palm Sunday gbogbo ọdún àwọn kèfèrí ọlọ́run ní àwọn ẹrúsìn arahman ẹrúsìn ọlọ́run bá láàánú tòótọ́ oníkẹ̀ wọn kì í jẹ́rìí ọdún àwọn ẹlẹ́bọ bẹ́ẹ̀ sì ni ìṣípa ọdẹ ara ọdún wọn ni tó náà mùsùlùmí ò lè lọ wò ó bẹ́ẹ̀ náà léegun gbogbo tó bá ti lè jẹ́ ọdún fáwọn tèbèrí mùsùlùmí kì í lọ pẹ̀lú kíni pẹ̀lú tẹ́bá lọ ka ń pè ní iktida usira pàápàá bẹ bá gẹ́ ka ṣáàrí o sheik ibn al-Uthaymeen muhammadu ibn Salih ibn al-Uthaymeen rahimahullah lórí ẹ̀ ó ṣàlàyé wọ́n mọ́ra àwọn sàábé wá gẹ́gẹ́ bí Umar ibn al-Khattab those who do not participate or witness the uh, festivals of non-believers àwọn tí è jẹ́rí ọdún àwọn ìgbò tó jẹ́ kùránì ní ìlàtà sí ìrọ̀sọ́nà láti méjì sódé wa mú sẹ́mọ́ lọ wo ẹ̀ṣẹ̀ ìṣìpá náà rí gíyà ilọ̀ wò àìsí ìbá wọn kan sùn ẹ̀ ọdún olókè méjì bákọ bábú àìbá wọn ṣe o ọdún ìjẹ́ṣu àìbá wọn ṣe o àìbá wọn gúnyẹ̀ o sódé nínú ilé kan àìbá wọn gún àìsí ìbá wọn jiyàn rẹ̀ ṣogbó ti rí nìyẹn

òní wọ́n bọ́ tẹ́ bá ṣọdún ìgbẹ̀ṣù òrìṣà oko òní wọ́n bọ́ tẹ́ bá ṣọdún ìgbẹ̀ṣù ìdí nìyẹn náà fi mọ́fin wá ẹnì kankan ò gbọ́dọ̀ jẹ iṣu láì jẹ́ pé ń kọ́ ṣọdún yẹn tí ẹ̀ tí wọ́n pẹ́ bọ́nu tẹ́ bá kóṣù wálé ẹ̀dọ̀gbọ́n kò ní wọn ò ti gbọ́dọ̀ rí lọ́jà nínú ètí ìṣọdún òṣà ò tí ì jẹun òṣà ò jẹ́ṣu wọ́n fẹ́ jẹ́ṣu níka ẹ̀yìn tẹ́lẹ̀ tí wọ́n bá ń ṣe ọjì jẹ́ṣu láàárọ̀ lọ́jọ́ ọdún yẹn lọ́jọ́ tí ó ń ṣe jẹ́ṣù yẹn wọ́n á lọ kó ọkọ́ àtàdá sí ẹnu ojútò ẹmẹ́jọ́ pẹ̀lú ojútò ibi tí omi ń gbà jáde níbi balùwẹ̀ fẹ́ tọ̀ ó lọ kó ọkọ́ àtàdá sí wọ́n tún wá jẹ́ jàjàkadì wọ́n mẹ́mù ọjúdì nígbà rẹ̀ wọ́n jàjàkadì mo pé